later tonight, 9 p.m. Nigerian time. Lazio will be in action against Bayern Munich. Uh, those are the two games set to go down in the UEFA Champions League round of 16 first leg. Uh, set to go down later tonight. In the NBA, to wrap the program up with NBA, Atlanta Hawks uh, will be in action against uh, Cleveland Cavaliers. Uh, Detroit Pistons will be in action against Orlando Magic. Sacramento Kings uh, will be hosting Brooklyn Nets. Golden State Warriors will be in action against New York Knicks. Uh, Boston Celtics uh, will be in action against Dallas Mavericks. Uh, Washington Wizards will be in action against Los Angeles Clippers. and of course, Philadelphia 76 Stars will be in action against the Toronto Raptors. That those are the games set to go down in the NBA. Let's do this again some other time. Fresh Sport returns with Kenny Ogumilora tomorrow, 8 o'clock, God willing. Until then, my name is Bola Hon Olalere. Enjoy the rest of your day Stay out of trouble. I am out of the studio. You are to Fresh 105.9. Right in the heart of the ancient city of Ibadan. This is Fresh Event 105.9 FM. kí ni kí n ṣe báyìí o. kí ló dé arákùnrin. owó tán lójijì lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni mo sì wà nínú ìpàdé pàtàkì kan lọ́wọ́lọ́wọ́ báyìí kò sì sí owó láti ra wákàtí ìbánisọ̀rọ̀ lọ́wọ́ àwọn abókí ládùúgbò ilé ìfowópamọ́sí ti tilẹ̀kùn. <laughs> ṣé kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ rẹ. testa nine four five hash lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ kò sì ra wákàtí ìbánisọ̀rọ̀ má bínú má wọ́n mi ì gbẹ mọ́ mo ti padà lọ sórí ìpèdí. láti ra wákàtí ìbánisọ̀rọ̀ aago ìpè owó iná àti àwọn ohun èlò yòókù lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ tẹ nine four five hash. Wema Bank with you all the way. I wan tell you the secret of better food na the no chicken and classic seasoning powder. The ingredient dem take make am eh na natural by nature like real chicken, rosemary, black and white pepper, garlic onion, parsley, mushroom, coriander. If you knack no seasoning powder for inside your jollof, fried rice, egusi and all other soup eh, you go know say flavor, pass flavor. No seasoning powder natural by ingredients. Bang bye by flavor. You know me, who gang? You are moving to the switch gang. It can be with the switch gang. Right now, you are moving to the switch gang. Set our gang, gang, gang, gang. Retire well, gang. gang. Pension secure, gang. gang. Just switch gang. Set our stand big IBTC gang. gang. Transfer window gang. Happen to life gang. One pension manager gang. Join the Switch Gang today. Stanbic IBTC Pension Managers, a member of Standard Bank Group. mi ó dẹ̀ rọrùn fún mi láti máa ṣorin fún yín ṣùgbọ́n ṣé mo kó tó tún rọrùn fún mi jù láti ṣe àsopọ̀ NIN mi àti ẹ̀ka ìpè Glo mi mo lè mú ẹ̀rọ ìpè mi kí n sì tẹ star one zero nine star NIN hash tàbí kí n pe one zero nine lórí ẹ̀ka ìpè Glo mi kí n sì tẹ̀lé àwọn ìfilọ́lẹ̀ rẹ̀ tí kò bá wù mí láti pè mo lè tẹ àtẹ̀ránṣẹ́ NIN mi sí one zero nine mo lè kàn sórí gloworld.com/nin pẹ̀lú íńtánẹ́ẹ̀tì ayárabíàṣá mi tí kò bá sún mi tí ò rẹ̀ mi mo lè yà ní ẹ̀ka Glo World tó súnmọ́ mi jù tó bá dẹ̀ ti gbàgbé NIN rẹ tẹ star three four six hash láti rí gbà padà ẹlòmíì lè béèrè wípé tí n bá ní NIN kọ́ kò burú Glo jẹ́ igi lẹ́yìn ọgbà ẹ nítorí o lè yan fandawọ èyíkéyìí Glo World tó súnmọ́ ẹ jù kó sì ṣe forúkọsílẹ̀ ìrọ̀rùn ló bá dé má jẹ́ kán já ẹ̀ka ìpè Glo rẹ o nítorí àwọn àǹfààní tó pọ̀ sí ìpè àti data látọwọ́ Glo àti so NIN rẹ pọ̀ pẹ̀lú ẹ̀ka Glo rẹ ó rọrùn gidi kò léwu ọ̀fẹ́ ni kò sì ní wàhálà rárá. Glo Unlimited lọ mú àpò rẹbẹtẹ bílíṣì àìpò méjì fún mi. Ah, ah, máàmì méjì báwo. ẹ ah, torí pé màá fi kan rẹ àwọn aṣọ funfun yìí màá fi kan tó kùn pa gbogbo kòkòrò. ṣùgbọ́n èmi ò rí kòkòrò kankan bíbá ẹ̀ máàmì. <laughs> wo wọ́n kéré débi pé o ò lè fojú rí wọn ṣùgbọ́n wá ìdí nìyẹn tọkàn mi fi balẹ̀ lórí bílíṣì àìpò láti pa wọ́n pátápátá. jẹ́ káṣọ funfun rẹ funfun sí i kí lè rẹ́ sì bọ́ lọ́wọ́ kòkòrò àìfojúrí tí ń fa àìsàn. agbára àfọ̀mọ́ tó wà nínú bílíṣì àìpò yóò pa gbogbo kòkòrò àìfojúrí pátápátá. I won't tell you this secret of better food na di no chicken and classic seasoning powder. The ingredient they take make am eh na natural by nature like real chicken, rosemary, black and white pepper, garlic onion, parsley, mushroom, coriander. If you knack no seasoning powder for inside your jollof, fried rice, egusi and all other soup eh, you go no say flavor, pass flavor, No seasoning powder, natural by ingredients, gbangba by flavor. Ah! kí ni kí n ṣe báyìí o. kí ló dé arákùnrin. owó tán lójijì lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni mo sì wà nínú ìpàdé pàtàkì kan lọ́wọ́lọ́wọ́ báyìí kò sì sí owó láti ra wákàtí ìbánisọ̀rọ̀ lọ́wọ́ àwọn abókí ládùúgbò ilé ìfowópamọ́sí ti tilẹ̀kùn. <laughs> ṣé kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ rẹ. testa nine four five hash lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ kò sì ra wákàtí ìbánisọ̀rọ̀ má bínú má wọ́n mi ì gbẹ́ mọ́ mo ti padà lọ sórí ìpèdí. láti ra wákàtí ìbánisọ̀rọ̀ aago ìpè owó iná àti àwọn ohun èlò yòókù lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ tẹ nine four five hash. Wema Bank with you all the way. ó kì í síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ń lẹ̀ gbọ́ Fresh FM one oh five point nine FM àwọn kan mo sọ́sẹ̀ máa ń wú. Fresh FM one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn wa ǹṣó. let us talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. Yeah. <laughs> máa ń gbọ́ Musa sá fún ẹ tó mo sá fún láti ìjẹta yẹn títí títí ọ̀gá ẹ kú ọ̀lẹ́sà ẹ kú ìjẹta ṣé wọ́n ń kíyàn kú ìjẹta. ẹ tó bá jẹ́ pé kò tí ì rí ọ nílànà. kí ló wá mi fún. ṣé bí nǹkan kan ṣẹlẹ̀ níjẹta. alábòsí ni gbogbo yín kí ló ṣẹlẹ̀ níjẹta kí ló ṣẹlẹ̀ níjẹta kí ni déètì ni báwo pé bàbá àkàtà ti wà. ayọ̀ ọkọ̀ tiẹ̀ gan kú o inú àwọn tí ò ní gbowó. inú ẹ dùn. inú àwọn tí ò ní gbowó. tí èèyàn bá ti wá ogun fúnra ẹ̀ tí èèyàn bá ti wá ogun fúnra ẹ̀ lọ́wọ́ kó òun ti gbà omi ní mi ní ìsanárì ẹ̀ ayífẹ́lẹ́ mi ní ìsanárì ẹ̀ tó bá ti wá ogun fúnra ẹ̀ ìyẹn hmm. máa béèrè pé ayífẹ́lẹ́ mi ní ìsanárì ẹ̀ o mi ní ìsanárì ẹ̀. ok kó sọ bẹ́ẹ̀ àbí. ẹnì kan sọ jáde kó sọ. ewo ló ń kí mi fún ẹ kú ìjẹta rẹ. Eh, mo rí i pé ẹ ṣènáwó kan níjẹta ìnáwó ìbọn náà Arsenal Man City. ọ̀nbìtì méjì. <laughs> ọ̀nbìtì bo ní òmù. mo béèrè pé ṣé tọ́ọ̀nbìtì méjì pàdé ara wọn. ọ̀pá kúkúrú pa gúgùn ọkọ̀ Arsenal Man City náà ń kì bẹ́ẹ̀. ọ̀pá kúkúrú pa gúgùn ọkọ̀ Arsenal. ọkọ̀ Arsenal Man City náà ń kì bẹ́ẹ̀. ẹ jọ èní kan twenty three ni. ẹni tó tọ́jú Liverpool tọ́jú ẹ̀ bomi gbóná. jọ ní kí bàbá kàtà ti yọjú sí. ẹ tó ti. bàbá wà lé. mọ ka oríkì lọ mọ ka oríkì lọ mọ ka oríkì lọ mọ láìkẹ. Man City lọ. tíìmù kan wà tí mo láìkì jù láyé mhm. hmm. Arsenal ló ń jẹ. Hmm. ṣé wàá máa lọ àbúrò àti. ọ̀yà ka oríkì lọ. láìsí ti bèjì. album la fẹ́ ṣe. album ni. Hmm, la fẹ́ ṣe fún wọn ẹ ẹ olórin kan gbajúgbajà hmm. ni gbogbo ayé ló fẹ́ mọ̀ ká ó hmm. kọrin kan gbà kan eré níwájú lòun pè àwa wá ṣeré mi sẹ ó wá jẹ ẹ ìyẹn ní ire níwájú ire lẹ́yìn ire ní tèmi hmm, eléwádìí ẹgbà níwájú ẹgbà lẹ́yìn ẹgbà ní tẹ̀yìn ẹgbà lọ́tún ẹgbà lọ́sìn ẹ ti rí ààyè hmm. èmi ò dẹ̀ ní kí ẹni fẹ́rọ̀pà kó má má lọ. ẹni bá ẹni fẹ́rọ̀pà kó má lọ. kó má lọ. ìyá ńlá jẹ yín o ṣe ráyé lóde o àṣẹnà. Ah. Ah. kí ló ń gbèrín àbí. irọ́ o irọ́ o eh, sórí orin tó kọ o. ojú ọ̀gá wa ti ń jẹ́ ìjò ìkànnì mọ́ tí mo kọ́ lójú tí mo gbọ́ lójú oorun. mo mẹ́ni ta ni. Sunday wo. <laughs> well done orí ẹ pé orí ẹ pé. tó kò là báyìí eh. Sunday Igboho ló kọ. ló kọ orin yẹn. ẹ orin tó ń kọ yìí. ó tiẹ̀ wá da téèyàn hmm. bá wọ̀ rópa àṣé nǹkan gidi tún ni. Mm-hmm. àwọn aráalé wa kan eh. wàláhì wọn ò lè wọ̀ rópa. láyé. <laughs> wọn ò lè wọ̀ rópa ojú ọ̀gá wa ń chẹ́ǹjì o. dúnà dúnà dúnà ṣé gbogbo àṣàmọ̀rọ̀ àtàrọ̀ ọ̀rọ̀ hmm. láyé ká ló ń sọ. rárá eh, ah, èmi ò sọ̀rọ̀ yẹn lẹ́yìn òun rọ̀ òun rọ̀ èmi téèyàn ò sí orí ọlọ́run wà ń bẹ́ẹ̀. so ọ̀rọ̀ láyìíká ló ń dọ́gbọ́n sọ. rárá aláwọn tíìmù kan. lèmi náà wá dún tẹ̀lé ọ. Maradona Maradona iobi gbọ́ngbọ́n iobi Maradona wọ́n Bi. ní 1960, sixty ó sì lu ọgọ́ta ọdún láyé ó lé tíntínní kò sì fi ojú kan yí pé àwọn ará abí kan tá à ń sọ̀rọ̀ wọn yìí pé wọ́n gbé filẹ̀ gẹ̀ẹ́sì ẹgbẹ́ lọ́run tóbi lọ́ba Allahu Akbar. tí èèyàn bá lẹ́bi sálárì oṣù kejì ọdún tó wọ́n fi ṣe sàrà fáwọn èèyàn wọn bí yẹn ṣe máa ń wà nìyẹn. ọ̀dà o tí wàá rí sinimá kan rí. ẹdun náà ẹdun náà ṣé ọlọlẹ weekend ni sígbésà rí lọlẹ ní weekend tẹ́lẹ̀. alẹ́ mi ò tètè mọ̀ pé wọ́n ló sọ. ẹ máa gbé rírọ ẹ má bẹ̀bẹ̀ ẹ máa gbé rírọ. ẹ wo mo sọ̀rọ̀ rílíìsì báyìí tá a ń bọ. orin kan ni wọ́n fi hàn mí lójú àlámọ́jú. Hmm. ṣàgòlòdè hmm. bọ́tà o. ìgbà tí orin yẹn kàn. ẹni bá sọ̀rọ̀ yẹ̀yẹ́ yóò ṣàgolo dé bọ̀tá hmm. hmm. kì í ṣe yóò ṣàgolo irọ́ yóò ṣàgolo dé gbòho gbòho kọ́ ni ó lọ o Sunday gbòho gan Ìbàdàn ló wà tí wà tó travel lọ. yóò fẹsẹ̀ rin dé Ìbàràpá yóò fẹsẹ̀ rin dé Ìbàràpá o alábìá ẹni bá ń bu nǹkan. ẹni bá ń ṣe yẹ̀yẹ́. yẹ̀yẹ́ kí ni yẹ̀yẹ́ kí ni. ṣàgolódé kò ṣe ṣàgolódé parapa. yọ fẹsẹ̀ ni. mo rí àwọn oyèmọja tí wọ́n ń ṣẹ́wọ́ sí ẹ sí àṣẹlà wọ́n ṣe máa bọ̀ máa bọ̀ lódò. kì í ṣẹjọ́ ẹ̀ ah! àwọn boys tí mo rà ní sísun ló kó bá e mi. mélòó ni wọ́n násínà. bọ̀dá bọ̀dá mo béèrè ní. bọ̀dá three point ní three point jẹ́. àwòkọ́ èló ni. Hmm, ọ̀rẹ́ èdè. ẹ fi ogun lẹ̀ fọlọ́gun kó jagun ẹ̀ náà. ogun ẹ̀ níjà yìí. ẹ sọ̀rọ̀ bí asuna ẹ sọ̀rọ̀ náà ẹ sọ̀rọ̀ sókè. IT coach. lẹ́nu tiẹ̀. ẹnu mo ní ká sọ̀rọ̀ sókè ni. eob èmi ni dájú arsenal mi kò lọ e sí wc mi. eob ṣé o mọ problem àwọn arsenal. mi mọ. àkọ́kọ́ IT coach ni coach wọn. IT coach coach wọn ṣe IT ni. IT ló ṣe kò tí confam ẹ. kò tí confam ẹ. ẹnìkan ti pa máìkì ẹ. ẹnìkan pa máìkì ẹ. wọ́n ti ẹnìkan ti pa máìkì ọ̀dọ́. máìkì jẹ́ kọ́. àwọn ará bíi ti pa mo kí n pẹ́ kúrọ̀ lẹ́ ẹ̀yin èèyàn tẹ́ ń gbádùn wa lé máìkì tọ̀dọ̀ wọn ò ṣiṣẹ́ mọ́ ẹ má bínú. lẹ́nu ẹ̀. David Lewis UK Youth nígbà wọn gba àǹfààní ẹ̀ tí wọ́n ti ta ah, Chelsea ṣe èèyàn rè pob tíìmù rẹ̀ ọ̀dà tíìmù tó jẹ́ pé tó bá ti lu ọmọ tán yóò yọ àlùbáríkà lẹ̀ yóò tì sí gbòòrò ayé David Lewis tí o bá kọ̀mìtì pẹ̀láńtì sílé ààrẹ yóò kọ̀mìtì sílé ọ̀tá ẹ̀ tí o bá ti ṣẹlẹ̀ ilé ọ̀tá ẹ̀ yóò ṣẹlẹ̀ ilé ààrẹ. Eh. bàbá tí mo ní kò pò wá dà sẹ́ẹ̀. Eh àgbà tí ò bá bínú lọ́mọ ẹ̀ ń pọ̀. apá ló máìkì mi o gbèsè bí. wàláì ó padà bí o ti wá bí gbàgbọ́ ibi tó ti wá tó ti lò ní inspiration ibi tó ti wá tó ti ní ò ní inspiration nílé ni àbúrò òde ọmọ alárẹ òde. méjèèjì ló ṣe ó wà nílé ó tún lò òde ẹrù ọba mi mọ́ dẹ́rù bára mi. ọmọ Ayéfẹ́lẹ́ o. ọ̀tẹ̀ kò mọ́lẹ̀ mọ́ ṣe bí èkú. kí ni ń pa àwọn lẹ́rìn ọwọ́ ata Amẹ́ríkà wá sí pípa tún rẹ́rìn ìyá ń bì kí ni ojú ni kí. abẹ́ni tí wọ́n fọ́ ayé wálé. kí ni ń pa ọ ọmọ ológun kí fóònù ọmọ náà kò ṣe é wò yìí. ta ló bá yí sẹ́rùn yìí báyìí. àyà dúdú. kò tiẹ̀ jẹ́ style tó wà òkè fún yín. Ah, ah. style wo lẹ ṣe ẹ ó yẹ kẹ́ ṣe ó ra ń dà. alájẹsẹ ni ọ lẹ́yìn tí mo ra pẹ̀fúmù wá ìwọ tó rún bìnàbìnà tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ìtọ́jẹ́ kọ́ mọ́ ta sánsán sóhun lẹ kó tún kọjú oró sí kọ́mọ́. bẹ́ẹ̀ tí wọ́n ra òórùn ẹ̀gẹ́ lórun jáde wọ́n gbà padà lọ́wọ́ mi. dúró. bẹ́ẹ̀ tí wọ́n ra fún mi òórùn ẹ̀gẹ́ lórun jáde. ẹ̀gẹ́ ni. òórùn fẹ́gẹ́ ń gbòòrò ni àbájọ. anyway tí báwọn ní n para pé ẹ̀gẹ́ ń rùn fún wèrè ẹ̀gẹ́ jáde ẹ̀gẹ́ ń rùn fún. bàlá ẹ ti jẹ́ kíṣẹ́ yẹn sú mi. onílé ẹkú lé. n tẹ́ fi gbé mi wọlé rọ̀lẹ́. mo gbọ́ kan tí wọ́n bá ti ń na Chelsea lọ́wọ́ ká pé mo wà níbi iṣẹ́ èmi ò ní sọ pé kí n pè ìyàwó mi pé bóòlù sóúnjẹ ti rẹ́dí fúnra mi màá ra búrẹ́dì àti mímọ́ láti ìgboro. mo ń lọ lẹ́nu èmi èsì sọ pé ẹ kú lé o. ẹyin yín mo wà ẹ má dàgbé sábì lóhùn. ẹgbẹ́ wo ló gan ẹgbẹ́ wo gan ẹgbẹ́ wo ló gan ló jà. àsìnà mo wà àsìnà mo wà. àsìnà bí kò gbé. ẹgbẹ́ àsìnà ni mo wà ẹ má wọrí wọ́n má sìn mọ̀ wọ́n má sìn wọn náà ni wọ́n dẹ̀ má sìn wọn náà lọ ẹ má wọrí. sẹ́ni gbé sábì tẹ̀ wọ́n gbalẹ̀ okòlówó rẹ̀ ni o. àsìnà wọ́n gba àṣìnà àjọwà ẹgbẹ́ kan àti dáàdi àṣìnà ẹgbẹ́ mi ni ẹ. wọ́n máa ń lò bí wèrè wọ́n ṣe máa ń lò wà dáàdi kó máa lò ẹ máa ó tẹ wá lọ́rùn kó máa lò wá lọ bọ̀ ọ̀tẹ́ ní gbé tàbí tó ń sọ̀tẹ̀ yẹn ni wọ́n gbalẹ̀ oko lọ́wọ́ ẹ̀ ni. lóṣù kàtíkè ni. jẹsọ bàbá àkàntàǹtì bàbá iṣẹ́ ti dé. ẹ mi ní ẹ bá sọ̀rọ̀ sí microphone ẹ ní láti máa ẹ bá mi yọ orúkọ eob kúrò ní sálárì oṣù yìí àti èyí tó èyí tó wá láti kìnìún yẹn. var wọ́n. báwo. var ẹ yá fi var wo ọ̀rọ̀ yẹn kí lẹ fẹ́ fi bóyá mo jẹ̀bi ẹ̀yin náà tún wá fẹ́ àbí mi ò jẹ̀bi. ẹ dúró bàbá bàbá ẹ wo ẹni bá òkú ọmọ ńlé ẹni àbá fọ̀rọ̀ lọ ẹ fi var wo ọ̀rọ̀ mi bóyá mo jẹ̀bi àbí mi ò jẹ̀bi èèyàn kọrin mm. ẹ fi var wo. wọ́n fẹ́ wo kọ́ńtà bá kọ́ mi ti blunder. ẹ máa ń fẹ́ wá objective ni. ṣé mi ò wá wá objective mo fẹ́ ṣe anybody. ẹ wo lórí ọ̀rọ̀ yìí kọ́ objective wọ́n wà tíọ́rì ni o. Baba, tíọ́rì bàbá lórí tíọ́rì lọ́wọ́ bàbá ọ̀rọ̀ Arsenal ni ẹ yọ orúkọ ẹ̀ kúrò kẹ ẹ yọ orúkọ yìí bìnàbìnà tó jáde ní ìsìn ẹ yọ orúkọ ẹ̀ kúrò. ṣé eléyìí nǹkan àyà pupa yìí nǹkan nọ àyà pupa yìí nǹkan. dádì ọmọ nǹkan tó ń ṣe wọn ti yọ wáìpà gíláàsì wọn ni o wọn yọ wáìpà gíláàsì dádì ni o. tó o bá fi lè fi àyà pupa yìí lẹ̀ ajá pé oṣooju ṣáájú. ní sòrò yàtọ̀ fún pé ẹ yọ orúkọ wọn ní oṣù yìí hmm. ẹ bá mi pé ṣáà hmm. kó fún níwèé. Ah, ìwé pé kó tètè lọ lífù tí ò lọ láti last year. ẹni kó wá bẹ̀rẹ̀ lífù tí ò ní parí tí ò ní parí. kó lọ sí ìbàràpá. ẹ̀fẹ̀ dá gúnlẹ̀ lóko yìí. kó lọ máa wá ilẹ̀ ní ìbàràpá. ẹja fi var wo. kí lẹ fẹ́ wò. wo bóyá ó yẹ kó lọ lífù àpàpàǹdodo sọkọ mi ti. bàbá ẹ ti ṣe mí. ẹja fi var wo. ẹ̀yin kò ní sálárì lóṣù. <laughs> kásọ tòótọ́ náà kásọ tòótọ́ náà. ẹja fọ̀rọ̀ bọ́ọ̀lù lẹ̀ láyìíká o lẹ́mìí o. ẹja fọ̀rọ̀ bọ́ọ̀lù lẹ̀ o lẹ́mìí o. onílé ẹkúlé o. o lẹ́mìí o. èrò ọ̀nà ẹ̀ lẹ̀ láyìíká ti mọ́ gba kọ́ọ̀pù kò sí. Ah, ah. láyìíká o lẹ́mìí o honestly. ṣé tèmi ló bá wà ní. bó o sọ wónù kò lè dùn ọ́. bó o sọ wónù kò lè. ọlọ́run jẹ́ aṣọ abájọ tó fi láàmú mọ́ra. onílé ẹkúlé wọn nà tí mi bí ẹrú. onílé ẹkúlé o. ní irúṣẹ́ irú ọwọ́. onílé ẹkúlé yìí òbí à ń bọ̀rọ̀ gidi lọ onílé ẹkúlé o. èrò náà ẹ̀ lé mo fẹ́ rán yíyí òbí àti ayéfẹ́lẹ́ ń sẹ́lẹ̀ mi. ẹ má fọ̀ iṣẹ́ àbójúde mo fẹ́ rán yín lé mi. iobi. Hmm. kìnìún ti bẹ̀rẹ̀. iobi yàwó. ibà pọ́njú pọ́n. dalóhùn náà dalóhùn. iobi how are you. tí n bá dalóhùn. kò gbóyìnbó iobi ọmọ ilé léwédú ni kò gbóyìnbó ẹ̀. Mm yóò how are you. fẹ́ràn oníṣẹ́ àfojúdi. ẹ̀kọ́ sínú ìwé fún un yóò how are you. ọmọ yẹn lébi-dùn wàhálà mọ́ wa yóò how are you fáyìn wá sọ yóò bí how are you. orí gí ẹmí. yóò bí how are you. yóò bí kọ́lá ń pè yóò bí. yóò bí how are you sọ̀pá amú ti bí tòkú tábí ta sọ̀pá amú bí tàgbó léyà kì í ṣẹjọ́ ẹ̀. orí bí tí mo kíní. ṣé mo lè rán ṣe ṣá. ṣé mo mo lè rán ṣe ṣá. ìgbà mi wo rọ. mi mi o. ok. ok iye obì á wà o. wa lọ dalẹ̀ nù. iṣẹ́ àkọ́ṣe rẹ̀ ń bí wa lọ dalẹ̀ nù. ilẹ̀ dídà nù. ẹ ẹ kú ìrọ̀nà ẹ̀ ńlẹ́ láyínká mo dé mo bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀ nítorí pé ajá òṣùpá ni mí mò ń bóde fún ọlọ́run ọba. ìbà olúwa ìbà ẹ̀yìn. Why are you laughing? No, Vincent, you are laughing. Are you laughing with me or laughing at me? No, the two. the two. Out of the two How did you know I was laughing, sir? <laughs> Are you not laughing? No, sir. Your cheeks move up. You just smile. sir. You are smiling. are you smiling with me or smiling at me? I'm smiling with you. Tí èèyàn tí èèyàn kí ni wọ́n ti tán ó sọ̀rọ̀ ni. èmi lọ lọ́tẹ̀. ìlú jùmọ̀ká tí gbogbo ayé ń pè lẹ́nìkan oṣù láyínká paralẹ́ bí ẹni paramu dírà ètò bí ẹni lọ́wọ́ làkàdé ìtàkùnrin mẹ́ta àti bẹ́ńgá twenty minutes lẹ́ti waste mọ́ mi lọ́wọ́ nírọ̀lẹ́ lórí Arsenal <laughs> wò mí ojú ayé yín ni ó ṣe máa gba cup ti kọ́ọ̀pù yẹn ó wà nù àkọọ́lẹ̀. bóyá kọ́ọ̀pù oníke. ẹ. ife ìmú àbí kéèmù. yóò gba kọ́ọ̀pù ayọ̀. kéèmù. tani kọ́ọ̀pù kọ́ọ̀pù w. Yeah ṣé wàá lè bá mi kí ọlọ́run ṣé wàá lè bá mi kí ọlọ́run ọkùnrin pa máìkì ẹ <laughs> ṣé kí n pa máìkì ẹ. tí ẹ bá rí obìnrin tó wà lásìnà bọ́kùnrin jì tiẹ̀ kò lè mọ̀ lára <laughs> klọ́ọ̀bù ẹ̀ gan fẹ̀yìn ẹ̀ nẹ́lẹ̀. ojú yín yóò ṣe bá a wọ relegation mi lè resign ìyìn lè kóònù ẹgbẹ́ olóríire. Ah, ah, ìwọ tó kúrò shooting. <laughs> ìyìn lè kóònù ẹgbẹ́ olóríire bá a wọ relegation ọlọ́run sì ní já a lè padà sẹ́yìn iwájú là ń lọ hmm. top four yìí ni. Eh, first top four. mo tiẹ̀ lákẹ̀gbẹ́ yín wọ́n ní kán máa. kílódé tó bójú jẹ́ o rò mí pin. wọ́n ní kán máa kọlà kán lè fi dáhùn ẹgbẹ́ yín mọ̀. dọ́nà ìwọ rò mí pin àbí mi lè lọ fọ. kúnlé ṣé kúnlé kọ́ nìyẹn. Eh, mi lè wọ top four. alárò kúnlé ìyẹn lójú àlá. kúnlé lórí àlá lè rò wọn pé kúnlé kúnlé ológo. kò sí ntọ́lọ́hún ò lè ṣe. ẹ̀sùn jẹ́ àlọ́ màá bọ̀ ta o wọ́n sẹ́ni mẹ́sẹ̀gì. ta ló. ogo ọlọ́run ògo ni fowókọ rẹ. ẹ stop fipá fún ọ̀gá náà Arsenal is the defending champion of FA Cup. ta ń sọ bẹ́ẹ̀. mighty kaka. ṣé ká máa lọ kí ẹ kí n dúró máa gbà ah, ìrètí ń bẹ fún. fún igi tá a bẹ́ lórí tó bá gbóòórùn mi yóò igi èwo lẹ bẹ́ lórí. tó bá gbóòórùn mi yóò sì tó wù jáde. igi èwo lẹ bẹ́ lórí. àṣẹ olódùmarè ni àmọ̀gbà tí wọ́n kọlà sọ́wọ́ àtẹ́wọ́ labálà àmọ̀gbà wọn kọ́ agbọ́jú basina pé wọ́n ń gbòdo ni àmọ́ bó ti débẹ̀. ìjẹta ọ̀dà ok <clears throat> yín kùsẹ̀ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ káàrí kankan ẹ fún alómi mu ẹ fún alómi ẹ fún yín ní tí mo mu ẹ fún ní tí mo mu ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá. Hmm. ọlọ́run ògo ni forúkọ rẹ̀. <laughs> ṣẹ́gun ọ̀yá ọ̀yá mọ̀ sọ à ah, yín kúṣẹ̀ bẹ̀rẹ̀ kí mo kí ọ lẹ́yìn. ọlọ́run ògo ni forúkọ rẹ̀. oníkọ́rẹ́jì. <laughs> ọba tó ní kọ́kọ́rọ́ ikú àti ìyè lọ́wọ́. ọlọ́run ògo ni fọ́kọ rẹ̀ alihamudulilayi àrí ìró àlá tí ń gbénú ọ̀run ṣògo kábíyèsí ọlọ́run ọlọ́run ògo ni fọ́kọ rẹ̀ arínitán mm. agbénitán mm. afúnitán agbanitán mm. agbanilágbàtán afúnilọ́rọ̀ sọ lójú àbínú ẹni ọba tó ń fi ìdùnnú kẹ́yìn wàhálà wàhálà lákọ́kọ́ bẹ̀rẹ̀ àṣekálíbà àrídùnnú ni nígbà míì a fi ayọ̀ pamọ́ sínú ẹkún ẹkún lákọ́ bẹ̀rẹ̀ àṣe ayọ̀ ń bọ̀ abájọ tó fi ní bẹ́kún pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ ó ṣ sílẹ̀kùn ojú òní kò sẹ́ni tó lọ kọ́kọ́rọ́ mọ́ lọ́wọ́ àtúntìlẹ̀kùn ọ̀hún kò sẹ́ni tí ó béèrè àgádágodo lọ́wọ́ ẹ̀ ntọ́lọ́run wá fi ń jọ́ lọ́hún kò lè yẹ nìkankan lára pé ọlọ́run ni ní mm. bó ṣe ṣàwárí ọmọ olóbì lára pé ọlọ́run ni mm. ló ṣe ṣàwárí ọmọ tálákà ọmọ ìyẹlẹ́wẹ́dú mm. nínú kọ̀rọ̀ ayé nínú kòsíkòsí mm. nínú ẹrọ̀fọ̀ mm. òun náà ti kọ́ mm. láyínká ló mú un láti inú ìrà wá ọmọ ọlọ́mọ oníròrí ni ó sì láròjinlẹ̀ pé inú ìrà gangan láti mú òun jáde táwa ló tó bí ọ́ tó bá lóde tó bá lóde ta ló tó fẹ́ bí ọba ìmọ̀ tí ń ṣe òun òwò fẹ́ ni òwò láàkótó ó wá kọ ẹni tí ó mú sí láyínká ayé ní fojú ẹni ráre olódùmarè tí ń jẹ́ ayérayé àti fojú ẹni ríre torí kọ́ lọ́hùn ni bẹ́ẹ̀ ni ah, tó bá fojú ẹni ráre tán ayérayé wa ní jẹ́ ń wá fojú ẹ̀ ríre ajẹ́pẹ́ ń bá ń ráre lọ́wọ́ padà wá ríre lóhùn ògo ni fọ́kọ rẹ̀ ìwọ tó tóbi táyé ògbà tọ̀run hmm, ògbà tó fọ̀run ṣẹlẹ̀ wá fàyè ṣàpótì tìṣẹ̀ hmm, rẹ̀ àtọ̀run gan hmm. kọ̀ wá tiẹ̀ wá ní fèrèsé bó ṣe ń jẹ́ aráyé rọrùn lẹ́ẹ̀kan ṣoṣo ni kò lè yí anybody lẹ́yìn rẹ̀ kò sálágbára míì aramọ́ ni ọ́ arohim ni ọ́ amolik ni ọ́ akudus ni ọ́ asalam oh, ni ọ́ amumi ni ọ́ amuyami ni ọ́ alujaba alkoha algafa ló rẹ̀ ọba tí ń forí jẹ̀dá mm. olóòtú mọ̀ pé tọba sori àmọ́ dúpẹ́ torí wa ló ṣe dá alihamudulilayi olùsì mọ̀ pé kò sí bá a ṣe fẹ́ràn kórè mú mi ká mm, ṣe ọ́ mm, onítorí ẹ̀ ló fi dá astaga fúru láì wòmí àná ni ọba àmọ́lẹ̀ ni ìdínà sirata mustaqim ọba tí ń fi ní mọ̀nà pínísìnlẹ̀ lomi ti mọ̀nà oh ọ̀dọ́ langbalẹ̀ lomi ti mọ̀nà mm-hmm. ó dòru dúdú kẹ́ lomi ò tó mọ̀ pọ́ mm-hmm. tóun tọ̀ kì í ṣọ̀nà òun tó bá lo òde òde tó bá sì lo òde òde bẹ́ẹ̀ yẹn fodidi korodóòmù ní wo olódùmarè ó ṣe ló ṣe àìkú ni ó ò lékú àìsá ni ó ò léṣá ò tí ò sì mm. dìbàjẹ́ mm-hmm. ó wá lágbára yìí ó tún lágbára ọ̀rọ̀ mm. ìwọ la ṣe yóò wu ajípọ̀jọ́ ọ̀kúdà a lè wí lè ṣe ni a lè ṣe lè wí awímọ̀ yẹ̀wùn ni asọ̀rọ̀ máyẹ̀ adákẹ́dájọ́ dání mọ́ gbàgbé sọ ni mọ́tò gbé ṣàṣùmọ́sí lọ ó tẹ́rẹrẹ kárí ayé mm. àwa mẹ́rìndín ni ọ́ alágbàlá ìmọ́lẹ̀ ìwọ lálágbádá náà aláwọ̀ tẹ́lẹ̀ o ìwọ lọ kàkà òkìkí òkìkí ọ̀kàkà òkìkí akímọláyà ìwọ gángan là oh. kìkì tán oh àwa àwa tán àrí ìrí tán àmọ̀mọ̀ tán ìwọ gangan lẹ̀rù mm. ẹ̀rù bàbá gbogbo àwọn ọ̀jẹ̀jẹ̀ mm. ẹ̀rù tí ń bẹ̀rù lẹ́rù ah. ẹ̀rù tí ń sọ alágbára ayé dojo àní tó bá lọ òde òde tó bá tún lọ òde òde nítorí òfin jọlọ́hún òye èèyàn àríran jùrán lọ oh olórí gbogbo alásọtẹ́lẹ̀ ayé eh. wòlíì ń gbìyànjú ní àfa ń gbìyànjú ní oh. n tó ṣe òfin hẹ́nì kankan ìgbà míì wá mm. fi ran han wòlíì wá sì ní èdìdí àtàdì tún bẹ lọ́wọ́ rẹ̀ oh. yóò tutù kò ní rí tú ìgbà míì sì ní wá fi ṣe han àfa wálé dìdí àti gbogbo ìtumọ̀ rẹ̀ ń bẹ l lọ́wọ́ wa yóò sì wádìí ẹ̀ kò ní rí n tó wá fi ń jọ́lọ́run tí ò yé èèyàn yìí ní gbogbo àwọn èèyàn tó mọ rírì rẹ fi ń kó mm. bẹ́ẹ̀rẹ̀ fún ọ n ò ní yé yìn mm. olódùmarè orí ìjókòó là wá wà àmọ́ ọkàn mi ba búburú níwájú olódùmarè òkun rí ọwọ́ sá mm. jọ́dánì rí ọwọ́ padà sẹ́yìn òkè lálá wa ń fò bí àgbò òkè kékèké ń fò bí ọ̀dà àgùntàn ilẹ̀ wa ń wárìrì wárìrì níwájú ọlọ́run olódùmarè. Ah, hmm. agbanilágbà tán agbẹnisókè téńté fini ayé má fini hàn láàpá ìgbèniọ́ lẹ́yìn ẹni ayé ń dá lóró àtìlẹ́yìn fẹ́ni tí ò lẹ́bí àtìlẹ́yìn fẹ́ni tí ò lára àtìlẹ́yìn fáwa tí ò léèyàn oh olóṣèyàn fẹ́ni tí ò léèyàn ọba tó ń sọ nọ̀nẹ́tì di di celebrity inconsequential di consequential oh immaterial padà wá di material ọba tó ń sọ nobody di somebody lójú everybody hmm. tẹ́nibọ́dì òsì lè takùn rẹ ọlọ́run ògo ni forúkọ rẹ. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. káàkiri àgbáyé lọ́wọ́ yìí o. ǹjọ́ mọ̀ báwọn kan bẹ tí wọn ò mà lá. kí ló dé? torí wọ́n ti mẹ́nu bẹ̀. ẹnu bẹ̀ freedom synergy pro. ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti máyé rọrùn fún. oníṣòwò oníṣòwò òṣìṣẹ́ ìjọba ọmọléèwé òṣìṣẹ́ fẹ̀yìntì. ọ̀pọ̀ àwọn yẹn tó ti mẹ́nu bẹ̀ ni wọ́n ń gbègbè ayé rọrùn láti gbọ́ bùkátà. torí pé freedom synergy pro ti so wọ́n pàmọ́ náà rọrùn. tó wọ́n gbà wọlé fún wọn lọ́sẹ̀ mẹ́fà mẹ́fà. ọ̀nà rọrùn ilé iṣẹ́ tó pèsè àwọn w wúlò fún tọmọdé tàgbà ní freedom synergy so wọ́n mọ̀ tówó sì ń wọlé sínú àkáǹtì wọn lọ́sẹ̀ mẹ́fà mẹ́fà ìwọ náà gègé sí ọlọ́gbọ́n darapọ̀ máwọn tó ti mẹ́nu bẹ̀ máa tẹ àtẹ̀jíṣẹ́ báyìí báyìí àti location sí nọ́mbà yìí zero eight one four four nine nine zero zero two seven zero eight one four four nine nine zero zero two seven tàbí kó o máa bọ̀ lọ́fíìsì wọn tó wà ládùúgbò glow office choice plaza challenge ìbàdàn freedom synergy pro ọ̀nà ìrọ̀rùn nìyẹn láti máa gbégbé ayé flaflo tó lẹ̀ jẹ́. Ah, ah, olówó bùsọ̀bùsọ̀ ọmọ di firifiri ṣiṣẹ́ náà ló bomi mu tó bẹ́ẹ̀. má dá lóhùn oje kóòtù mò ń pò ìrìn lẹ́nujọ́ mẹ́ta yìí ìjọ ọjà mọ̀ pé dúkìá tí mo fowó iyebíye rà. ṣíṣe mo ti tẹsẹ̀ bọ́ra. wo ó dàbí ẹpin àti gbà mí. ìwọ náà kò kù kí ló dé tó sọ fún mi pé o fẹ́ àbílẹ̀ kí n mú ọ lọ Mádé property. Mádé real estate àwọn sáà ṣó fẹ́ ra bo àbò fẹ́ talẹ̀ o fẹ́ ra lé àbò fẹ́ talẹ̀ madi property and real estate ló ṣe é fọkàntán tí wọn ò ní pilẹ̀ inú bó fún ọ lẹ́stéètì tí o sì ní sí wàhálà òun onílẹ̀ bẹ́ẹ̀ sì rèé tọrọ badikaba ni kọ́lé nílànà tó di òní níbàámu pẹ̀lú bákú ẹ̀ ní bá ṣe rí madi property lọ́gá àgbà ọ̀jìnì akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀-ẹ̀rọ làwọn òṣìṣẹ́ wa ojúlówó èròjà kọ́lé lábàáyín lò tí ó sì dúró digbí láìsí ìjákulẹ̀ ẹ sì tún lè kàn sí wa láti bá yín ṣàmójútó fàkànṣe iṣẹ́ ìyún project management ẹ kàn sí wa ní eighty one lẹ́gbẹ̀ẹ́ Ìbàdàn North East Local Government Secretariat at Iworo Ibadan zero seven zero four four nine six eight eight three three www.madeproperty.ng. Made Property and Real Estate Integrity Redefined. Just Nigeria calabar meal don brekete. It don't land for Obodo Ibadan. Oh, you no need to go Calabar again. Oh yeah, just order for your mouth-watering delicious and delicacy meals. Eh, eh. Soup like edika ikong, oha, native soup, white soup, afang, ogbono soup. We go with fresh prepared pounded yam, more, wheat, fufu and yellow garri. Oya carry body, may we go shop better food for Calabar Kitchen. We there for Lister bus stop behind Polaris Bank, Ibadan. Call this number 08092509269 or 08085699723. Calabar Kitchen bringing Calabar to you in Sansan ìdẹ̀ndẹ́ lè fojú jọ sílẹ̀ ajé kò jọra wọn kó ń bẹ̀ yẹn ná máa bọ̀ nílé ìtajà fóònù MD Global Communication kíwọ náà wàá mú ẹ̀rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ tiẹ̀ pẹ̀lú àsansílẹ̀ owó díẹ̀ tó sì mọ sẹ̀yọ́kù pẹ̀lú rọrùn torí ìkànsí rẹ ni tó já gere ṣe pàtàkì ní sànmọ́nì tá a wà yìí gbogbo ẹ̀yin bòbọ́ bèbí tó dà mọ̀ àtẹ̀yin bàbá màmá tó mẹ́nu bẹ̀ ẹ má ṣiyèméjì ẹ máa bọ̀ lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n sílẹ̀ ìtajà MD Global Communication níbẹ̀ nìkan náà ti lè fún yín ní tẹ́ fẹ́ tọ̀rọ̀ bá dọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tó dúró re tẹ́yìn náà sì lè máa bù gas kéékèèlé àjọ máa lò gbà yìí pẹ̀lú fóònù tó ṣe é mú yan gan ni báwo lẹ ṣe fẹ́ sí Infinix Tecno itel Samsung iPhone tuntun àti UK use tó lé lẹ̀ ìwọ náà mọ́ tẹ̀tì láti darapọ̀ máwọn tó lójúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ láwùjọ àǹfààní iṣẹ́ díẹ̀díẹ̀ sì tún wà lọ́dọ̀ wọn kàn sí wọn ní AA complex nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ọjà academy Iwo Road Ibadan zero eight zero six zero six two eight eight four eight md global communication opp ó let's talk about it let's talk about it with, with yinka ayifale and eob. all right we need to slow down a bit. let's move we move let's move gx foods uh, wọ́n fún wa ní àwọn juice yẹn ti tán àbóṣì kù. ó ṣì kù wọ́n tún ti kó wá. mpg farms wà ní adéọ̀sùn bus stop mpg farms uh, wọ́n ṣe púpọ̀ wọ́n fún aládìyẹ lọ́sọ̀ọ̀sẹ̀. olúyọ̀lé estate náà wà nìbàdàn. oh apex fabrics léèsì wọn kó fún wa ọ̀pá márùn márùn tó jẹun dénú. tó jiná mm. unique fabrics ankara tó tó tó ṣe dáadáa tó ṣe dáadáa tó jẹ́ ìmúròde ni wọ́n kó wá tí ẹ bá gbà tán tí ẹ bá lóde tẹ fẹ́ lọ ẹ kì í sí wa. n bá ní play ẹ tẹ̀lé mi tẹ́mi gan ò bá ní play ẹ wọ̀ wálé wa. ok calling lásán ni tẹ́ bá ti pè tẹ́ bá jẹ ẹ̀mí ó sọ fún wa. yínká ayéfẹ́lẹ́ lorúkọ tí ìlú kò mi yes kò yí padà hmm. yínká ayéfẹ́lẹ́ owó baba mẹ́ta hmm, ẹ ṣeun ẹni ìtàn olùṣègùn bámidélé ló kọ tèmi àdìsá lóyún lóhùn ọmọ ìyá ọlọyọ ọmọ ìyá ìléwé dùn olùkọ́ ọmọ ìyá olóbì àjọwà ní òkú hmm, olóyin ni. lẹ́ọ̀ akéde àgbáyé ǹlẹ́ o aláròye. ǹlẹ́ o ajúwe ilé. ǹlẹ́ o punch. ǹlẹ́ o nation. ǹlẹ́ o tribune. ǹlẹ́ o third eyes. wọ́n pẹ̀lẹ́ o dirison. ǹlẹ́ o guardian. guardian ni ọ́. mi ò mọ mo pilot. ǹlẹ́ o parrot extra. ok parrot ò lè extra ni wọ́n. ìyọ̀ parrot ẹ̀dùn extra kò lẹ́yìn tètè. ok. Eh. káàdì ti yín bọ̀ yín èèyàn wa ní orí facebook àti ó ti ó ti rẹ́dì ẹ̀rẹ́ jẹ́ ká mm. sáré dá àwọn èèyàn wa tí ó wà nínú ilé lóhùn. zero eight zero three two three two ten fifty nine tàbí zero eight zero seven seven seven seven one zero five nine mm. zero eight zero nine two two two one zero five nine. ojú òpó. ẹ kàn pè wọlé ní ẹyí rédíò yín lẹ̀ mm. yínká ayéfẹ́lẹ́ láti mọ̀lété ṣẹ́gun bámidélé láti ọjọ́ ọjọ́ simple simple. Mm. hello orúkọ táwọn láti ìdáná kékeré. ẹ tún orúkọ yẹn pè sà. ẹ sọ̀rọ̀ ṣe ìyá fóònù ni. àwọn ni abẹ́ ìyá káàdì torí ẹ̀. sẹ́yìn lẹ ní fóònù ẹ sọ̀rọ̀ bí ẹni tó ní fóònù. Filipi láti ìdáná kékeré. sí náà bí ìgbà tẹ ìyọ fóònù lónìí. Filipi àbíkílẹ̀ pé. Filipi à. ẹ ló sà. ẹ pé orúkọ yín gangan. Táíwò ló sọ̀rọ̀ sà láti ìdáná kékeré. Táíwò kí ni. hello ẹ kúrọ̀ lẹ́hùn. ẹ sà orúkọ yín esther akínọlá bámi kọ́lẹ̀ ó bá mi fún ọ ní adéọyọ. láti adéọyọ bá ń fún ọ nílé ìsìn ọ̀pá márùn tó bá jẹun dé láti apes fabrics. Ah, ẹ ṣe sá o. ẹ náà ṣeun. hello. orúkọ méjì lẹ máa dá hello ẹ kúrọ̀ lẹ. ẹ kúrọ̀ lọ alábàfúnkẹ́ lórúkọ mi. alábàfúnkẹ́ láti. ìbẹ́ẹ̀ni láti bo láti sókà ẹ wá gbàǹkárá ọ̀pẹ mẹ́fà láti ọwọ́ unique fabrics. hello ẹ kúrọ̀ lẹ. ètò àjọyọ̀ yín dà. kí lẹ pè é. láti fẹ́lẹ̀ lẹ̀ adébànjọ yín dààmú láti fẹlẹ lẹ. yín dà ẹ wá gbé pálí kan pálí kan gx food wọn fún wa ní àwọn júùsì yẹn. hello orúkọ yín orúkọ yín ọláwálé suliat ah, láti agbájé. ọláwálé suliat láti agbájé ẹ máa gbọ̀ wá gba tíkẹ̀tì ẹ lọ gbadìyẹ ní adéọ̀sùn ní lpg farms hello. ọlámídé kẹ́hìndé láti ọ̀ṣọ́sàmì. ọlámídé kẹ́hìndé láti ọ̀ṣọ́sàmì ẹ wá gba tíkẹ́ẹ̀tì ẹ lọ gba adìẹ láti ní adé ní NPG Farms. táàmù wo ni kí n wá sà. ìgbà ó bá wù yín wá àfihàn wà lóru. hello. hello. hello. Hello, ìrẹ̀wọlé eh, Emmanuel láti Muslim nisa. kílẹ̀ pé. rondo rondo àbí kílẹ̀ pé. ìrẹ̀wọlé Emmanuel. ìrẹ̀wọlé Emmanuel wàá gba tíkẹ̀tì ọlọ́gbẹ́po ní eh, ní. Eh, ọmọ sẹ́pọ̀. ok ẹ jẹ́ ká fún ọ ní. ẹ jẹ́ gbé mọ gbé júùsù. wàá gbé kátọ̀n júùsù kan. Hmm hello. hello. ẹ yí rédíò yín lẹ́ka má kó má gé o orúkọ yín. hello. orúkọ yín. gé gé gé gé hello. hello. hello. orúkọ yín. sadiya ogun sadiya ogun láti ẹyin fọlá six. sadiya ogun. ojo ojo. ok sadiya ojo. fọlá six. ẹ wá gba ẹ wá ẹ wá gba apes ẹ wá gba apes fabric ẹ wá gba kẹ wá gba léèsì ọ̀pá márùn-ún láti pest fabrics. hello. adédèjì bọ́lájí. adédèjì bọ́lájí láti àgbẹ̀ni ẹ wá gba léèsì um, àkàrà ọ̀pá mẹ́fà láti unique fabrics. Ah, ẹ ṣe pa ọ. hello. hello. hello. bangi bangi bangi. ẹ ló bàbá yẹn mi ò tẹ̀ mí láti sókà. Ah, kí bí ìgbà wọn ràn kọ́mẹ́ntì ní mi ò tètè. hello. hello. hello. Adéọlá Yusuf kò ní Ìbàdàn. Adéọlá Yusuf láti Owódé olómi ìbàdàn olómi ìbàdàn. ok ok ẹ wá gba adìẹ tíkẹ́ẹ̀tì kẹ́ lọ gba adìẹ ní NPG Farms. hello orúkọ. mrs Tijani. tóní àtìlátọ̀yọ́. kí lẹ pè é. Ah, ọ̀yọ́ lọ́hùn-ún. bẹ́ẹ̀ ni kí lẹ pè é. mrs tijani. mrs tijani semiat láti tijani semiat láti Ọ̀yọ́ ok ẹ máa bọ̀ kẹ́ wá gba ọ̀pá márùn-ún lẹ́sì ńgbẹ̀ mm, bá ráyè wá bàdàn ẹ bèrè ẹ wá. ẹ ṣe olùsẹ́yìn. Mm, àmín hello. hello àgbẹ̀ ah. wáyé láti ayégun. agbéwà rìn àbí kí àgbẹ̀ wáyé láti ayégun. láti ayégun ẹ wá gbé páàkì kan láti Canada àwọn eh, ẹlẹ́yinjú àánú kan gbé àwọn nǹkan tó ṣe rondorondo ó páàkì ẹ̀ ó kún ó bá ń gbọ́ pé ó kún fọ́fọ́ ẹ wá gbé kan bẹ̀ láti Canada. hello. hello sir títí lọ pé adédìran látàjà wọlé. ibo ló ń jẹ bẹ́ẹ̀ eré abọ́dẹ inú sókà. ok ẹ wá kẹ wá gbé Canada park kan ẹsẹ ṣe sá. ọ̀ya hello. hello. hello. hello. hello sir. orúkọ yín. Alani Ọlátẹ́jú. Alani. Ọlátẹ́jú. Aliamin Ọlátẹ́jú. Aliamin Ọlátẹ́jú eh, látàmúlòkó látàmúlòkó ah, ẹ mọ àbọ̀ kẹ wá gba tíkẹ́ẹ̀tì ẹ lọ gbádìí yẹ jẹ́ kán lọ gbádìí yẹ kan ní npg farm. ẹ ṣe o ẹ ṣe o. hello. hello. ẹ kúrọ̀lẹ́ orúkọ yín ẹ̀kọ́ rẹ̀ Ibrahim Wakil láti Wákàjáyé. láti Wákàjáyé ẹ wá gba unique fabric ọ̀pá mẹ́fà àǹkárá tó bá dà sọ́ọ́dì ẹ wá gba àǹkárá unique fabric. <laughs> nígbà wo ni sà. n gbọ́ bá wùn yín. ẹ lè wá lọ́la. hello hello sà. orúkọ yín. oyinba Abíọ́dún láti bẹ̀rẹ̀. láti bẹ̀rẹ̀ ẹ máa bọ̀ kẹ́ ẹ wá gba ah, ẹ wá gbé jùsù kátó nǹkan. ẹ jẹ́ sà ẹ jẹ́ fún àgbà. àmín ọ̀ya hello. ó kù ìṣẹ́jú kan. hello. hello orúkọ yín. ìjọra lẹ́kẹ̀ láti olúwo ẹgbẹ́dá. kí lẹ pé. ìjọra lẹ́kẹ̀ láti olúwo ẹgbẹ́dá. láti olúwo ẹgbẹ́dá ẹ máa bọ̀ kẹ́ wá gbé kẹ́ wá gba ọ̀pá márùn-ún léèsì kan láti Apex Fabrics. hello. hello ẹ káàárọ̀ sà. orúkọ yín. adéníkà láìwájú láti sanyo. láti sanyo ẹ máa bọ̀ kẹ́ wá gba ẹ wá gbé kátọ̀ yín júùsì kan ṣe ká da dúró. ok nígbà wo sà. ẹ lè wá lọ́la àwọn kan wà lóru hello ẹ jẹ́ ká fún kàn sí ká fi kàn sí ẹ jẹ́ ká fi kàn sí má fi retí ẹ̀ dọ́là. hello hello orúkọ yín orúkọ yín. kí Deborah láti olódó. kí lẹ pé. mrs oni Deborah láti olódó. Deborah oni. bẹ́ẹ̀ni. láti olódó látòlódó. ok léèsì ọ̀pá márùn-ún lẹ̀ ń bọ̀ wá gbà láti ọwọ́ Apex Fabrics ẹ̀ka fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn tó fún wa lẹ́bùn uh, Apex Fabrics ní gbági tuntun nìbàdàn Unique Fabrics ní gbági tuntun nìbàdàn MPG, MPG farms ní Adéọ̀sùn bus stop lólúyọ̀lé estate nìbàdàn. GX Foods àwọn tó ń ṣe foodie juice adúpẹ́ lọ́wọ́ yín gan adúpẹ́ lọ́wọ́ ilé iṣẹ́ tó ń fún wa lépo náà o. bẹ́ẹ̀ni adúpẹ́ mm. lọ́wọ́ yín o mm. iná ò ní tán owó yín ẹ mọ ata o. àtàwọn ará Canada tán package fún. package wọ́n sì ní amọ̀dà akọ wọn. Mm. tó bá ń gbọ́ ó kún fọ́fọ́ ó kún fọ́fọ́ jẹ́ ká fún yàn nìkan lára ti Canada ló kún fọ́fọ́ ọ̀hún ló kún fọ́fọ́ hello. hello ó kún fọ́fọ́ orúkọ yín. orúkọ mi ń kàyà kàdé báyìí láti aláyọ sunday pẹlẹyọ. ẹ ní farabalẹ̀ sórí ìrìnlẹ̀ wa ni. bẹ́ẹ̀ ní títì rí. ẹ kú lẹ́gbẹ̀ẹ́ títì torí ọ̀ka ẹ kú lẹ́gbẹ̀ẹ́ títì torí ọ̀kadà. kílẹ̀ orúkọ yín. ok orúkọ mi rúkàyà àtàdébáre láti ayé àtàdébáre. yes láti ayé pẹlẹyọ. ẹ wá gbé okun fọ́fọ́ kan láti Canada ẹrù ara Canada ni wọ́n jù okun fọ́fọ́. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. iléeṣẹ́ abánipilẹ̀ ọ̀la health concern global consult ti fi gbọ̀rọ̀ jẹ́ ká wọ́n ti pèrègede nínú ìlàkàkà wọn láti mú ọ kúrò nípò tó wà bọ́ síwájú ni wọ́n ṣe ṣe àgbékalẹ̀ ètò alájẹsẹ́kù tiwọn láti ṣèrànwọ́ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn káàkiri àgbáńlá ayé lójúlọ àti rọwọ́ ọ̀rí èyí tá a mọ̀ sí multilevel marketing cooperative investment credit society limited láti pèsè ìrànwọ́ fún gbogbo ẹni tó bá fowó pe náà owó lọ́dọ̀ wọn pẹ̀lú àǹfààní ìdámẹ́wàá sí ìdámẹ́ẹ̀dógún ìdókòwò wọn láì jẹ́ pé ẹ̀ ń ta ọjà kankan kiri kódà wọ́n tún ti wá ṣe àgbékalẹ̀ oríṣiríṣi packages bí okòwò ilé àtilẹ̀ real estate package oúnjẹ olóṣooṣù food option package ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ scholarship package tó fi mọ́tìrìn àjò afẹ́ tourism package àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyíkéyìí tẹ́ ẹ bá yàn láàyò àgbọn ẹgbẹ́ ibùdó ọ̀rọ̀ ni láfi ní ẹ kàn sí wọn lónìí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nínú ilé gàgàrà tó wà lẹ́bàá MRS filling station Academy Iwo Road Ìbàdàn tàbí kẹ́ ẹ pé oh nine oh five thousand forty eight sixteen oh nine oh five thousand forty eight sixteen ní kẹ́ ẹ máa pè health concern global consult kọ́kọ́rọ́ rẹ láti ṣílẹ̀kùn ọ̀la. o oh, Academy suite. ilé ìtura ìgbàlódé. ó dára ká sọ òwe. èyí yàtọ̀ ojú pele mọ́. àyíká tó rẹwà o. academy suite ìgbà. yàrá tó tutù mímímí. swimming pool tó gbala fẹ́. ẹ wò reception wa. ọ̀rẹ́ wa o mọ tó ti tó. spa àti massage chambers wa. ìgbádùn tí ó lẹ́lẹ́ ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìfẹ́ sẹ́ńtà eyé mà tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àyè ìgbọ́pọ̀ sí ń bẹ. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwa tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìgbàlódé. àrùn olè ra yé wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìgbàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìgbàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé ọ̀sánsámi road lawa. ilé ìtura ìgbàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìgbàlódé. academy suite. ilé ìtura ìgbàlódé. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ni problem ẹ. Ah, ah. kí ló dé. ó ti aago. ó wù mí kí n fáwọn èèyàn lẹ́bùn. mo lọ́mọ fún wọn lọ́mọ fún wọn lórí péjì ẹ. <clears throat> lọ́mọ fún wọn lórí péjì oh, ẹ. oh nice. bẹ́ẹ̀ni kápẹ́ mo nice ni mo máa kọrin. náà nàjà kan máa bú ẹ ní facebook. wọ́n ṣe ń bú mi. wọ́n lọ gé fóònù mọ́ ẹni yẹn létí pé kò torí pé ó sì dárúkọ ẹyọ kan ti yá gé ó ti yá gé dànù. ṣé yẹ kó gé ṣé yẹ kó gé. wàá sì bèrè tí n bá ní kó ge kí ló dé tó ge o ṣe lo làákàyè títí ẹ. somi ìní làákàyè nu. mi ò sọ bẹ́ẹ̀. ó ti dáa bọ̀tò òwú. ṣé ká fèsì ara wa ni láyé nká. bí ìgbà tí o mọ ìwà tó hù yẹn bí ìgbà tí. mo ní kànú. something like that. ẹni tí ò ní rẹ ni kò lè mọ yẹn ni. ah jésù pọ́nrẹ́bù. ṣé dáadọ̀ ẹnu inú rẹ ti bà. pé. pé ẹni tí ò bá ní rẹ ni kò lè mọ yẹn ni ẹ jẹ́ ká pẹnupọ̀ bá ta ló pọ̀ owó yẹn fún. nù ká pẹnupọ̀ bá yí òbí wí ni. Ah. Ah àwọn tó ń gbọ́ wá léwu lè mọ̀ pọ̀ ṣàárẹ̀ náà tẹ́lẹ̀. mo ti ṣe ti pẹ́ tẹ́lẹ̀ náà oògùn rẹ̀ náà wọ́n ti rí dáàdi mi. wọn ò lè rí oògùn ẹ̀. dáàdi máa rí ẹni tí ń sin ìgàn pàpà. ọdún yìí ni dáàdi máa rí. torí pé ẹ̀yin kankan náà máa rán sáwọn tó máa gbé mi gòkè. bọ̀dá búrẹ́dì àwọn wo ẹjọ́ tẹ́ bá ń lọ sẹ́mi ní bámu dání. wọn ò rán èmi. ẹ̀yin wọn máa rán fáwọn tó máa gbé mi gòkè. eléyìí ò lè bẹ́ẹ̀kì búrẹ́dì. agolo mọ mọ agolo nù ẹ kúrò lẹ sá. eyín nù bí kírísítà fi mú dòdò. ilé ni mo sábà máa ń wà ńgbẹ́ ń bá ń sọ̀rọ̀ nípa búrẹ́dì inú mi wá dùn lẹ́ni pé àjọ ríra tí n bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe búrẹ́dì ẹ là mí lọ́yẹ̀ nǹkan ta nǹkan tó gbé wa wá sórí ètò náà nìyẹn. lórí tèmílẹ̀ ṣe wá ọ̀ya. Ah, ẹ jẹ́ kí n kọ́kọ́ kí àwọn ará ilé náà ẹ kúrọ̀lẹ́ um, adẹ̀kú bílù wa yìí ṣe rí. orúkọ tèmi ni ọdún bàkólúwa ṣeun tí gbogbo àwọn èèyàn mọ̀ sí ọmọ bàbá oníbúrẹ́dì international aláṣẹ àti olùdarí iléeṣẹ́ bosnet creativity world àánú ni mo rí gbà. kí lẹ̀ ṣe ní bosnet yẹn. yeah is a creativity world a máa ń dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ ẹ̀jẹ̀ má ẹ̀jẹ̀ má jẹ́ ká purọ́ tàn ra wa gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé púpọ̀ àwọn èèyàn máa ń ṣiṣẹ́ gan nàìjíríà yìí a máa ń ṣiṣẹ́ gan o bọ̀ púpọ̀ àwọn èèyàn tó ń ṣiṣẹ́ yẹn wọ́n ń ṣiṣẹ́ bọ̀ wọ́n ń jẹ̀jẹ̀ ìrírí. wọ́n ń ṣiṣẹ́ bí erin wọ́n ń jẹ̀jẹ̀ ni and ìgbà tí wọ́n rèrè wàhálà wọn. exactly ó hmm. dẹ̀ pọ̀ gan and àìmọye student gan graduate ní ìsìtì certificate ti disappoint wọn. àwa hmm. wò ó pé òkè mo ọ̀rọ̀ yorùbá kan sọ pé kò síbi tí àtẹ́lẹwọ́ ẹni kò lè gbé ni dé kò yẹ kò lè gbé yẹn dé kò lè àtọ so mm. àwa ti dé oríta kò yí anybody mọ́ báyìí because àwọn undergraduate wọn ti ń rò pé what's the future kí ni nǹkan tí a máa tiẹ̀ rí ṣe tá a bá parí school tí a lọ yìí. àwọn tó jáde gan ò rí kankan ṣe. so that is why alaye sọ pé nígbà tí certificate ò wúlò mọ́. bẹ́ẹ̀ ni láṣẹ wa sọ pé ẹ jẹ́ ká mú iṣẹ́ ọwọ́ ọlọ́kùnkúndùn mo ti máa ń sọ lẹ́kọ̀ọ́ dáadáa mo ti bẹ̀ mo dẹ̀ ti sọ nígbàdàn ni pé táìmù kan ń bọ̀ tó yẹ pé a máa mú iṣẹ́ ọwọ́ tá à ń pariwo iná lọ́kùnkúndùn mm. táìmù yẹn la dé yìí ìgbà yẹn la dé. bẹ́ẹ̀ni mo wá discover àwọn kan pé lẹ́yìn rice nílùú yìí mhm. bread làwọn èèyàn ń jẹ jù. tòótọ́ dẹ̀ ni bẹ́ẹ̀ni ẹ jẹ́ kí n tẹ̀ tó wá ṣọ́ọ̀kì last week la graduate àwọn èèyàn bíi forty five nílé iṣẹ́ wa mo ah. dẹ̀ fẹ́ fọ opportunity pẹ̀lú ọmọ mi mi náà olúwa kan doctor mrs evangelist bọ́lá rẹ̀ mọ́mì ah, yẹn wá gbàdúrà fún àwọn student mi wọ́n dẹ̀ tún fún wa lẹ́bí lókun pé wow irú nǹkan báyìí ò gbọdọ̀ parun nílùú ìlú yìí hmm. àwọn nǹkan tó wá encourage wa nìyẹn láti wá ṣe sí i hmm. pé ẹ wá kọ́ṣẹ́ ọwọ́. láti wá kọ́ṣẹ́ lọ́dọ̀ yín ṣẹ́rí kí ni ìgbésẹ̀ téèyàn á gbé. kò tiẹ̀ lé náà anyway because ẹ kò máa register hmm. tẹ bá ti register ẹ máa wá fún training and training tèmi kẹ máa purọ́ tán ìkóńṣe ọjọ́ kan o ìdá kẹ mú Friday tàbí Saturday ẹ máa wá wálẹ̀ mẹ́rin lóṣù four Fridays or four Saturdays. ṣé wo yẹn ò ní pọ̀. ẹ kò pọ̀ ó dẹ́ pọ̀ bí ìlú gángan ni but nǹkan tá a wá fẹ́ fún yín ó ju owó yẹn lọ. kí lẹ fẹ́ fún wọn kí lẹ fẹ́ fún wọn. ẹ eh, information náà ni eh, ìmọ̀ táwa mọ̀ wípé a fẹ́ kọ́ yín bó ṣe ń ṣe oríṣi búrẹ́dì méjìlá hmm. ah. bíi coconut bread sardine bread fruit bread honey bread unleavened bread tó fi ń jẹ oúnjẹ church hmm. burger bread shawarma bread so a pín oríṣi wheat bread fáwọn àgbàlagbà a pín oríṣi méjìlá yàtọ̀ sí yẹn company ẹ̀yọ kan lèmi sì rí ní Ìbàdàn ìtọ́ ń ṣe pizza Mm. so àwa fẹ́ kọ́ ẹ̀ bẹ́ẹ̀ in fact àwọn tá a ti ẹ̀kọ́ gan wọ́n ti ń bẹ̀rẹ̀ iṣẹ́ because motive ilé iṣẹ́ wa ni pé ká da ẹlẹ́kọ̀ọ́ kó o dẹ̀ bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. nǹkan tí mo fẹ́ béèrè gan ni tí o bá wá lówó àti <laughs> bẹ̀rẹ̀ ń kọ́ ọlọ́run ní kúrò lákàyè. sẹ́rí nǹkan tí ọlọ́run bá ti ṣe ọlọ́run partner pẹ̀lú international NGOs wọ́n fún ní two hundred thousand grant now ní platform ọmọ bàbá oníbírẹ́dì gangan tó bá lè join cooperative wa a máa a lè fún ẹ ní fifty thousand to two hundred thousand naira kó fi bẹ̀rẹ̀ because a mọ̀ pé iṣẹ́ búrẹ́dì ni àwọn bísínẹ́sì kan wà tó yẹ pé tẹ bá ṣe ẹ lè lose bí iṣẹ́ flower mm. bẹ́ẹ̀ ni kódà tí ní ìgbésàn tí ìyàn á gbé torí àsìkò wa láti darapọ̀ mọ́ yín nínú ìdánilẹ́kọ̀ọ́. yẹ ìdánilẹ́kọ̀ọ́ yìí ọjọ́ friday ọ̀sẹ̀ yìí ló máa bẹ̀rẹ̀ dó àwọn èèyàn ti ń pè mí pé gbọ́dọ̀ máa bẹ̀rẹ̀ mí and fọ́ọ̀mù wa dẹ̀ ti fẹ́ẹ̀ tán náà fún àwọn tó lórí ọ̀fẹ́ láti gbọ́ wa ní orí ètò nírọ̀lẹ́ yìí a máa ta fọ́ọ̀mù yẹn láti ìgbà tí ma ti sọ̀rọ̀ tán nísìn mm-hmm. di ten o'clock àárọ̀ la fún àwọn tó bá lè pè mí ń pé òkè ọmọ bàbá oníbúrẹ́dì jọ mo fẹ́ nípa nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí account number rẹ lè tẹ bá ti sanwó a máa àdìẹ sínú platform alẹ́sẹ̀kẹsẹ̀ àdìẹ máa retí ẹ ní ìgbà wo ni ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́jọ́ friday níbo ni ní nọmba five joyce b lọ́nà mobile post lọ́nà ring road wà níbàyí hmm. nọmba five joyce b road mobi bus stop ní ring road. nọ́mbà wo lẹ ní kéèyàn pè pè sí àbí wọ́n á tẹ̀sì sí ni. ẹ ẹ jẹ́ kí n because first time ti máa wá sí orí programu eh, ẹ̀yin dáàdì mi lélẹ̀ eh, tuition fee wa registration fee is twenty five thousand naira. okay. but jẹ́ kí n fún àwọn first because àwọn èèyàn thursday thursday la kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ àwọn èèyàn mm. thursday ti kún already because forty forty because of this corona kini tó wà ń ta ẹ̀ abúdó maintain gbogbo àwọn kini yẹn mm-hmm. forty thursday ti pé Na mo wá fẹ́ accommodate your forty lọ́jọ́ friday èèyàn your forty lọ́jọ́ saturday okay. now let me do it this way the first forty people that will call me after this program twenty-five thousand lówó registration fee wa but màá fún olórí ọ̀fẹ́ láti san six thousand naira péré ah yeah just six thousand naira bẹ́ẹ̀ ni ẹ kàn sọ pé láti let's talk about this program lẹ ti gbọ́ um, uh, ìpolówó yìí you are paying six thousand and once you pay wọ́n á dẹ̀ wá fún ẹ̀ẹ̀mẹ́rin ẹ̀ẹ̀mẹ́rin fún training wọ́n á dẹ̀ ní oore ọ̀fẹ́ àti darapọ̀ mọ́ cooperative yìí exactly in fact a máa ṣe graduation gan pé àwọn tí ó ń partner pẹ̀lú wa lẹ́kọ̀ọ́ a máa ń kó wọn wálé kọ̀ọ̀kan bí irú àwọn lè flower kan mi ò mọ̀ bóyá mo lè gba orúkọ wọn anyway àbẹ́rẹ́ ilẹ̀ ń tajà ẹ mama gold floor <laughs> àwọn lọ sponsor wa lẹ́kọ̀ọ́ then adẹ̀ náà àwọn kankan náà gbogbo náà ló máa dẹ so ó ju owó ẹ̀ yẹn lọ. ṣé ẹ lè sọ nọ́mbà tán lè pèsè. now first forty yẹn because a máa fún ọ ní nọ́mbà bẹ́ẹ̀ ṣe ń pè bí wọ́n máa ń dá wàhálà ilẹ̀ gan ìwọ tó bá ti pè because àwọn èèyàn máa pè wá gan lẹ́yìn ètò yìí tí ò bá wọlé send text message sórí whatsapp number méjèèjì ló wà lórí whatsapp send full name ẹ sí wa lórí zero nine zero nine zero six eight four eight zero three lẹ́ẹ̀kan sí zero nine zero nine zero six eight four eight zero three tàbí zero eight zero eight one seven two six six zero three zero eight zero eighty one seven two double six zero three. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB ṣé wọ́n ní bàbá rẹ ní bala ọ̀nà ọ̀la kì í yá kankan ìdí gan nìyẹn tó fi yẹ kí ìwọ náà darapọ̀ mọ́ ẹgbẹ́ olóríire tí ń bẹ nínú ọkọ̀ àṣeyọrí iléeṣẹ́ Blossom Mastermind International Limited where a franchise business organization designed to generate passive income that will make you financially independent ètò ìlera àti ìgbésí ayé ìdẹ̀rùn ara àwùjọ ló jẹ́ wá lógún we are into health and wellness supplement ìyẹn àwọn àkànṣe èròjà amárawà lálàáfíà pẹ̀lú ìwọ̀nba owó péréte tó o bá fi dókòwò pẹ̀lú wa òun láò fi líǹkì yẹn pọ̀ mọ́ àwọn partners wa olókoòwò tí ò sọ yín di ṣe jèrè ọ̀sẹ̀ mẹ́fà mẹ́fà là ń sanwó fún gbogbo àwọn tó ń bá wa dòwò pọ̀ ọ̀pọ̀ àwọn tó sì ti bá wa ṣe yóò ṣàlàyé fún yín pé ọ̀sẹ̀ mẹ́fà kì í pé nígbà míì tí aláàtì ó fi dún lórí aago yín ìwà òtítọ́ tó ń ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ ló mú blossom yàtọ̀ láàrin àwọn yòókù no referral no sales no story láti darapọ̀ mọ́ wa tẹ yes bí sms sí zero eight zero ninety four ten twenty three thirty three lẹ́ẹ̀kan sí zero eight zero ninety four ten twenty three thirty three blossom mastermind wà ní thirty two ìdẹ̀ra street lẹ́yìn stanbic bank niger west challenge challenge ìbàdàn blossom mastermind ìdókòwò tó fini lọ́kàn balẹ̀. Guy, I'm in front of your household. Oh. <laughs> what is this I'm looking at? How fun. Last, last. Now you this changer at the pillow. <laughs> Wait, wasn't it two days ago that you bashed your car? Uh-huh. And now you're driving another one? Oh boy, now blessings on blessings on blessings. Oh. Hey! You just upgraded like that. Guy, I beg be quiet. Is that how people buy cars? It's the car my insurance company, AXA Mansard, gave me while my car is getting fixed. Eh, it's a lie, oh. AXA Mansa gave you makeshift car. Yeah. The same company that took your car to Better Auto Shop, all within 24 hours. <laughs> Guy, why you no show me the way before my insurance company make me pack car for three months? They jump boss round Lagos. <laughs> AXA mentored Moto Insurance is the one-time insurance feels like an upgrade and leaves you wanting to say thank you for what you truly deserve. Visit www.axamentor.com or call 0700 AXA Mentor today. AXA Let's talk about it. Let's talk about it with with Yinka, Aifale, and EOB. ẹ jẹ́ ká pe àkíyèsí ẹ̀yin aráàlú sí nǹkan kan o ní pàtàkì jùlọ gbogbo àwọn tó bá wà lórí Facebook hmm. ẹlòmíì ò sí lórí Facebook ṣùgbọ́n a ní wọ́n sọ pé wọ́n sọ pé ẹ bá ebémi náà ṣe ṣe rí àwọn àkáǹtì kan wà tí wọ́n ó kọ orúkọ àwọn olókìkí eléré òṣèré orí ìtàgé òṣèré tó jẹ́ olórin wọn ò ṣí àkáǹtì. adẹ̀ máa ń sọ ti pẹ́. lórúkọ wọn tó jẹ́ pé fẹ́ẹ̀kì ni eh, màmá kan ṣe fídíò kan tí ó ń circulate lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ní lábẹ́kúta ni ẹni yẹn ti wọ́n dárúkọ bóyá ìlarò àbí nǹkan. ti èwo. màmá kan tí ó sọ pé wọ́n gba one hundred and twenty thousand lọ́wọ́ òun. ok. ẹ ó ní wọ́n gba one hundred and twenty thousand lọ́wọ́ òun ní àwọn yẹn sọ pé ayífẹ́lẹ́ ń ṣe birthday ó dẹ̀ ń ṣe give away ó ń ṣe empowerment so àwọn yẹn wá béèrè details ẹ̀ ṣe é ní àkáǹtì bank olóhùn ní kí ni account number yín ó sọ fún wọn wọ́n ní ṣe ní olóhùn ní kí ni password yín ó fún wọn wọ́n ṣàwọ́ one hundred and twenty thousand kúrò ní àkáǹtì ẹ̀ ló bá bú sẹ́kún ó ní ayéfẹ́lẹ́ ni ayéfẹ́lẹ́ ni ó lóun gbóhùn ẹ̀ ó ní bó ṣe ń dún lórí rédíò gẹ́lẹ́ náà bẹ́ẹ̀ ló ṣe dún èmi kọ́ o èmi kọ́ o. arákùnrin kan wà tí ọwọ́ bà láìpẹ́ yìí aré èèyàn kan mú ní àná ní ìjẹta dàná. mọ̀ gbọ́ kó tó ṣe yẹn ló ti kọ́kọ́ máa ń sọ fún mi pé opó lòun á sọ̀rọ̀. ṣé lọ́kùnrin yẹn. ẹ ó ní ó ní nǹkan kan lórí fóònù bí application kan wà lórí fóònù tó máa jẹ́ kẹ́ ẹ máa dún bí obìnrin. ẹ á wá sọ sítórì rẹ bí ìyá ṣe ń jẹ òun pẹ̀lú ọmọ bí wọ́n ṣe dẹrù òun síta. ó wá ti ń polówó kò wá sí ẹni tí ó gbọ́ àfẹni tí ò bá ní ẹyin ju àánú hmm. lágbárí lókù owó tí mo ti fún àmà pọ̀ á lóun fẹ́ ṣiṣẹ́ ah. òun òun fẹ́ òun fẹ́ ra òun fẹ́ òun fẹ́ ta àlòkù orí machine kan fóun hmm. kìnnì kan kìnnì kan ẹ máa gbọ́ tọ́mọ wọn máa dún lábẹ́lẹ̀bẹ́ ni pé ọmọ yẹn ń ké pé òun ò tí ì jẹun ah. ara yẹn á bù máa ṣọ. mi ọjọ́ kan mo fẹ́ ṣe program ó wá ń béèrè owó kan lọ́mi mo wá ní ah, wá sí Fresh FM ibi tí wàhálà ti dé nìyẹn. ok o máa ń transfer owó sí tẹ́lẹ̀ mi. èmi máa ń fún un wọ́n á ní wá sí Fresh FM ohun tí mo sì fẹ́ kó wá sí Fresh FM wá ṣe ni pé tó bá wá kí n mú un lọ́dọ̀ Láyínká káwa sọ pé báwo la ṣe lè ṣe. kájọ kòlábò kájọ hẹ́ẹ̀pù ẹ̀. ẹ tùmọ̀ kémi ti ń. o ti ń dájọ ti pẹ́ <laughs> àjọ àdáàkó. ìwọ náà ṣerú ẹ̀rí mọ́gulẹ̀ mọ́ ti ṣe kí ni mọ́ mi níṣẹ́ mo ti já nísìnyí kò tó já ńkọ́ ó fi kan hàn mí o. <laughs> kí n tó já náà pẹ́. ó fi kan hàn mí jọ kan àmúmọ́ra ni. àmúmọ́ra ni. ẹ jẹ́ ká kíyè sára o ọkùnrin tá à ń sọ yìí ó ń dún bí obìnrin eh. kò sí style tí ò kì í lò <laughs> ìgbà tí wọ́n mú un débí lánàá. ó lóun ni secretary. ó lóun ni secretary eob mm. eh, ó ní òun ni pa eob òun ni mm. secretary fresh fm ìkan náà tún wà tí wọ́n sẹ̀ǹdì fọ́tò ẹ̀ sí mi lé ni wọ́n ti ẹ̀nà ń wá yẹn lẹ́kìtì báyìí ẹni yẹn wá dúró síwájú fresh fm bíi ó ya fọ́tò lẹ́nu ọ̀nà building yìí ó wá ń sọ pé ara òṣìṣẹ́ fresh fm lòun àwọn èèyàn sì ti ń kówó fún kówó fún kówó fún tẹ́ ẹ̀ bá ti rí àrídájú pé èèyàn ń ṣojú iléeṣẹ́ Fresh FM hmm. ẹ fúnra ara yín wá sí Fresh FM láti ṣe gbogbo tẹ́ ẹ bá fẹ́ ṣe o àrán hmm. èèyàn kankan níṣẹ́ láti gbowó on our behalf ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ní kó sọ́wọ́ o ó pọ̀ bẹ́ẹ̀ hmm. lóríṣiríṣi tí wọ́n àtàwọn tó ṣí Facebook account tẹ́ bá lọ sí Instagram ní ìsìn àwọn Fresh FM tí ó ti tó wà ń bẹ̀ pọ̀ lóríṣiríṣi èyí tẹ́yìn náà bá ti rí ẹni tó ṣẹ̀ṣẹ̀ ṣe àkáǹtì tí èrò tó wà ń bẹ̀ followers ẹ̀ tí ò tí ì pọ̀ ẹ ti tètè mọ̀ yí pé kì í ẹni Fresh FM ti wà tipẹ́ Yínká Ayéfẹ́lẹ́ ti wà tipẹ́ EOB ti ṣe àkáǹtì ẹ̀ tipẹ́ ẹ ti rí i pé followers pọ̀ dáadáa ṣùgbọ́n tẹ́ bá rélé tí followers ẹ ti jẹ́ fifty hundred tẹ́yìn náà tún lọ like tàbí tẹ́ lọ join. Ah. lẹ́nu ọjọ́ mẹ́ta ẹlẹ́nìkan pàkíyèsí mi pé Facebook àkáǹtì mi kan wọ́n mọ̀ ti wọnú ẹ̀ wọ́n gbé àwòrán rádaràda kan síbẹ̀ ẹnìyẹn ní òun mọ̀ pé mi kọ́ ni mo lè gbé síbẹ̀ ǹjẹ́ ká jáde kúrò ńbẹ̀ ká tiẹ̀ mo ní àbí kí n tiẹ̀ ṣọ́ tiẹ̀ dáhùn ni ẹnìyẹn wá ní àwọn èrò tó ti wà ńbẹ̀ wọ́n mà ti pọ̀ bó la ṣe fẹ́ ṣe. èyí tó dùn mí jù ó mà kàn háàkì àkáǹtì ẹ kẹni kàndẹ kí wọ fúnra ẹ ń wò báyìí. ó ẹ ò sì lè ẹ́ńtà ẹ̀ mọ́ ẹ̀ tó ṣe fún mi nìyẹn. ó dẹ̀ chat wọ́n bá ẹni yẹn chat mo dẹ̀ ń wò bọ́n ṣe ń bára wọn chat mo ń wò ah. bọ́n ṣe ń bára wọn chat. ìtẹ́niyẹn wá ṣe ni pé ó clone àkáǹtì mi aṣọ tí mo wọ̀ nínú fọ́tò ilé tí mo lò sí major page mi mhm. lòun náà tún lọ lò ní fake page yẹn so mhm. tí n bá ti post nǹkan lẹ́nìí mhm. òun náà kọ́ sí ẹ̀ bẹ́ẹ̀ òun náà post ẹ̀ síbẹ̀ yẹn eh. so wá di àkáǹtì méjì tẹ́lẹ̀ ìbá lọ báyìí òun náà tún gbé tẹ̀ sí wá lọ báyìí òun náà tún gbé tẹ̀ sí ìyẹn ló wá sọ fáwọn èèyàn pé kán mú owó wá hmm. ayéfẹ́lẹ́ ń pín tẹlifíṣàn ayéfẹ́lẹ́ ń ṣe empowerment ayéfẹ́lẹ́ ń fún àwọn èèyàn lówó ó ń fún èèyàn nípa létí ìyìn fún èèyàn kankan ló ìyìn fún èèyàn nípa ìyìn ha tẹlifíṣàn wọ́n á fún mi nọ́mbà ìkan ló bá pè é. n bá pè é mo ní who are you please ó ní you must be a fool you are asking me who am I. ó ní ó yẹ kí wọ́n náà ó ní you don't you want to tell me that you don't know Yinka Ayefele ah, mo ní are you the real Yinka Ayefele ó ní of course yes mo ní you are giving palliative to people ó ní yes ó ní that's what God sent me to, to do. do. Ah. ara ah, rẹ wá ń bù máa sọ. wọ́n á ní mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà fún un hmm. Hmm. Hmm. láwọn àdúrà lálá àwọn àdúrà tó tóbi dáadáa tó tinú bíbélì wá ah, àwọn àwọn sáàmù oh sáàmù mo bẹ̀rẹ̀ sí ní pé kọ́ máa rù yóò náà lọ ó sì lóṣù ká ó ti pa àwọn èèyàn lẹ́kún tó pọ̀ gan-an ó lóṣù ká tó sì a ní owó tí àwọn ìta wọn máa fi sẹ́ǹdì tẹlifíṣàn sí ẹ kó sẹ́ǹdì ẹ tó mm. bá lóò lówó a ní kó ra káàdì kó sẹ́ǹdì ẹ sùn wọn á fi bẹ́ẹ̀ fún àwọn tó máa gbẹ́rù wá báyìí á béèrè àdírẹ́sì ilé ẹ tètè èèyàn bá tún fi àdírẹ́sì ilé ẹ gan-an lẹ̀ ṣé kò tún pé o lè wá jà. Ah, kákọ̀ sọ fún àwọn èèyàn wa ni torí pé ó ń díwájú dẹjọ́ ó sì ń dẹ̀yìn dasọ̀ tí ọkàn yín ò bá ti true sáwọn kan míì ẹjọ́ ẹ ṣèwádìí dáadáa kò dìgbà tọkàn wọn bá tú àbí òtú kán ṣèwádìí dáadáa kẹ́ ẹ tó ṣe hmm. ó ṣe pàtàkì pàápàá jùlọ téèyàn bá lòun wá láti fresh fm òun ní eob wọn tiẹ̀ lẹ́nìkan ó lọ ṣe mc níbi kan tó ń sọ pé òun ní eob òun ní eob ìyẹn mọ̀ bóyá o ti gbọ́ sí i. ẹ á pàdé ara wa. torí tọ́lọ́n fi ń ṣèfò ayéfẹ́lẹ́ ni pé wọ́n lè lo wheelchair. wọ́n lè lo. Ah, wọ́n lè lo wheelchair. wọ́n ti fẹ́ nìkan hàn mí nípínlẹ̀ Ògùn tọ́jọ́ gan o tipátitipáti ẹnìyẹn gan sẹ́ndẹ̀ẹ́sì. ìwé kò lè sí lórí wheelchair àti tó bá jókòó sórí wíṣà tó bá sì jókòó lórí wíṣà kò ní mọ̀gbà tóun fò dìde. yóò fò dìde lójijì aago mẹ́fà ti lù. ayé máa lé kí láti máa ṣayé yìí sí o kò yé mi. kí láti máa ṣayé yìí sí o kò yé mi ayé tótó ayé tótó ayé máa lè ayé tótó ayé tótó ayé máa lè. wọ́n ní kan tún wà ní ìsìn ẹ̀kan rí ní Facebook if you love Yinka Ayefele join this group one drop your WhatsApp number ẹ má drop WhatsApp number yín o ṣe rí WhatsApp number tẹ́ bá ti drop ìjẹ̀ṣà faralẹ̀ ló ń dè lálẹ́ lọ́wọ́ ni ayé ah, tuntun ayé tuntun ayé màlẹ́. kò sí nǹkan tí mo fẹ́ sọ ju pé ọlọ́run a máa ṣọ́ wa lọ ohun tí mo kàn rí ń bẹ̀ tó ń bàyàn lọ́kàn jẹ́ ni pé ẹlòmíì tó ní jẹ́ new reason tí. tó nílò ìrànlọ́wọ́ eh, àti wá mọ ẹni tó nílò ìrànlọ́wọ́ ní tòótọ́. ẹ kàn rí oríṣiríṣi èmi sì fẹ́ sọ kankan pé ìgbà míì wá ní ah, ó láhùn ní ó láhùn ní tó ọlọ́run á jẹ́ káwa náà dépò ńlá àmín èmi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. àmín. Mm. ọlọ́run á jẹ́ ká yọ̀ pọ̀ tán. ń rìn nílẹ̀ inú bẹ̀rẹ̀ ṣe à ń inú bẹ̀rẹ̀ rán. àkáǹtì kan wà lórí Instagram tí wọ́n kọ at fresh fresh one oh five point nine fm oh fake ni o at fresh one oh five point nine fm mm. fake ni ṣẹ́rí andrew wa gangan lórí instagram fresh fm ìbàdàn mm. àkọ́pọ̀ fresh fm ìbàdàn tó bá ti yàtọ̀ sí yẹn ẹ rí fresh fresh one oh five point nine fm fake ni o or fresh oh fresh oríṣiríṣi fresh kan ṣáà wà pọ̀ báyìí jésù. ẹ já kíyè sára o àní bọ́wọ́ àní bọ́ha

ṣe. ayé gbà jẹjẹ ilé ayé gbà wáyé o ayé yìí ogun ni ayé tó tán ayé tó tán ayé máa lé. kí la máa ṣayé yìí sí o kò yé mi iṣẹ́ ọlọ́run ò ṣe é dá dúró. Hmm, tọ́lọ́run bá ti bẹ̀rẹ̀ nǹkan á parí ẹ̀. á parí ẹ̀. àti pé nígbà míì tó bá ti jẹ́ pé bíi kẹ́nìkan já wálẹ̀ bíi káyé ẹnìkan ó bàjẹ́ káyé tiẹ̀ lè ba kíní yẹn ò kì í last kì í last kò ń last má ṣe tánà dé ṣiṣẹ́ ti tiẹ̀ bó ṣe yẹ kó o ṣe fẹnìyẹn lẹ̀jọ́ máa bá tiẹ̀ lọ máa bá tiẹ̀ lọ má compete pẹ̀lẹ́ nìkankan àwọn kan wà ní ìrìnàjò ayé tó bá dẹ̀ fẹ́ compete mm. bá compete pé ìwọ náà gbọ́dọ̀ dàbí ara àṣáájú kì í ṣe pé kó o wá block business ti tiẹ̀ tàbí kó o fẹ́ fi ti tiẹ̀ pa ti tiẹ̀ lára torí pé mm. ìwọ náà fẹ́ gbapò mọ́ lọ́wọ́ àbò fẹ́ mm. débi tó fẹ́ lé. Hmm. bẹ́ẹ̀ bá tiẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò láyé kì í ṣe competition ló kù fún mọ́ ń bẹ̀rẹ̀ rárá o tó bá fẹ́ compete pẹ̀lú anybody wàá compete pẹ̀lú ara tiẹ̀ lánàá hmm. your yesterday ni wàá bá ṣe competition kì í ṣe anybody àná rẹ ni wàá bá ṣe competition wàá jọ figagbága pẹ̀lú àná ẹ pé mo tún ti bẹ́tà bí mo ṣe wà lánàá tó bá tún dọ̀la wàá tún bá àná rẹ wàá tún bá ṣe tó bá tún dọ̀la wàá tún bá ẹ̀hẹ́n béèyàn ṣe máa ń progress nìyẹn hmm, kò sí wàhálà nínú ọ̀rọ̀ ọlọ́run ni pé olúwa fìjà fáwọn tó ń bá mi jà. sáré láì ọmọ wòlíì. eré àjò ẹnìkan wà tí wọ́n fi tó wa létí tá à ń wò pé bóyá ká. ká sì ṣe sùúrù lórí ẹ̀ náà. ká gbójú kúrò ń bẹ̀ ká gbójú kúrò ń bẹ̀ àmọ́ ní àná àwọn sọ fún wa ní Abẹ́òkúta pé ọ̀rọ̀ yẹn ò kò n táwọn gbọ́ lẹ́nu àwọn èèyàn wọ́n ní kò tí ì dùn máwọn tó pé àwọn sì ń fẹ́ káwọn èèyàn tún là wọ́n lọ́yẹ̀ sí i alákọ̀ọ́kọ́ a fẹ́ fàsìkò yìí rọ gbogbo ẹni tó bá jẹ́ ọmọge tó ń gbàdúrà ti wọlé ọkọ àti lọ́kọ ọmọge tó ń gbàdúrà pé kọ́lọ́hún ṣọ̀nà òun ní rere kò hmm. sẹ́ni tí ò fẹ́ lọ sílé ọlá àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a sọ lánàá ilé ọlá náà mọ̀ níyọnu hmm. ìyọnu kan yàtọ̀ síra wọn díẹ̀díẹ̀ ni a fàsìkò yìí tako àwọn kan tí wọ́n gbádùn ọmọ wọn débi pé wọn ì fẹ́ kọ́mọ wọn jáde síta bóyá tọmọ wọn bá ní ọkọ àti láwọn kan náà tó jẹ́ pé obìnrin lọmọ wọn tí wọ́n sì sọ pé ẹ ń bá fẹ́ fẹ́ ọmọ àwọn á fẹ́ sákàtà wọn. Hmm. tábà ní ká gbé e wò ṣé nǹkan tó burú wà ń bẹ̀ kí bàbá ọmọ sọ pé òun fẹ́ràn ọmọ òun o òun ó sì fún un láàyè nínú ẹ́stéètì òun. No pé. fún nílé síbẹ̀. ilé wà ń bẹ̀. gbogbo nǹkan tẹ́ mú ilé yìí kí wọ́n máa lo ilé yìí. kí wọ́n wà ń bẹ̀. àmọ́ gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ kóòtù òjìbí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni ó pé bí ìgbà téèyàn wà nílé àná náà ni. o márì sílé bàbá ẹ. a rí àwọn kan náà tó jẹ́ pé ilé àná yẹn náà ni wọ́n márì sí láyìíká. ọ̀pọ̀lọpọ̀ á wò pé téèyàn bá márì sílé bàbá ẹ ó sàn ju kéèyàn márì sílé mìrẹ́ǹtì. ilé bàbá ẹ hmm. kí ló dé. ọ tó burú ń ni tẹ́yìn bá má rì sí ilé bàbá ẹ̀. bẹ́ẹ̀ni ó lè má lówó lọ́wọ́ àti rẹ́ǹtì ilé. tí bàbá ẹ̀ bá wá yọ̀ǹda ilé fún. na bàbá yà á fún ní fúláàtì kan. ok tí tàbí rúmà pa. bàbá ìyàwó èèyàn bá fún èèyàn nílé ńkọ́. èèyàn á gbé bẹ́ẹ̀ náà ni. èèyàn á gbé bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sà. ok nínú kí bàbá ìyá bàbá ìyàwó èèyàn fún èèyàn nílé kéèyàn máa gbé bẹ́ẹ̀ mm. àti kó lọ scott lọ́dọ̀ rẹ̀ èwo lọ́fẹ̀ẹ́ má wájú kó gbéyàwó lọ Scott lọ́dọ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ tó ní three bedroom kó wá yọ̀ǹda kó wá yọ̀ǹda. ọ̀rẹ́ á fi bú mi tí bàbá tí bàbá ìyàwó mi bá fún mi ní eh, a room apartment tàbí eh, flat ní hmm, compound wa hmm, àbí compound ti wọn tó ti fẹ́ di tiẹ̀ náà màá prefer torí mo ti dànà wọn so ọ̀rẹ́ mi máa fi bú mi létà pé ah, ọ̀dọ̀ mi ni dẹ máa wo kíní ẹ ọ̀dọ̀ mi ló àti ìyàwó ẹ ti wá dìde o. gbàtàn ṣe ọ́ ní mùtán wọn rí bi dé sí. Eh, orí bẹ́ẹ̀dì yìí náà ti ṣe ọ́ ní mò ń wọ̀n o. bọ̀ṣá rẹ̀ ń tó lè ṣoore kó mọ̀ ṣèrè gún. <sighs> ǹjẹ́ tí ó bá dọjọ́ ọ̀la náà tí pọ́lísì bàbá ìyàwó bá fẹ́ tako ntẹ̀yàn nígbàgbọ́ nú ẹ̀ tí bàbá ìyàwó bá wá fẹ́ fi sọ̀rọ̀ síyàn ṣé kò tún ní dùn yàn náà. <sighs> ẹni tó ń sọ ìdíìpù gan ó mọ àwọn tó rọ̀ mọ́ kéèyàn fẹ́ yàwó sílé bàbá ẹ̀ máa gbé lábẹ́ òrùlé bàbá ẹ̀ hmm. tó dẹ̀ ti tọkùnrin hmm. tó dẹ̀ ń ṣiṣẹ́ hmm no bàbá gan ló ní company tó ti ń ṣiṣẹ́. náà ni mò ń sọ eh. ìbá jẹ́ màmá ló ní company ìbá jẹ́ bàbá ló ní company eh. níwọ̀n a rí bàbá tó jẹ́ pé á dá ẹ lóko òwò títí ẹ mhm. tó bá ti márì tán máa mm. lọ kí ṣe náà compound tèmi ń gbé. Ah, ojú ọmọ yẹn pọn wọn so wọn wàá fẹ́ release ẹ̀. Mm, ṣùgbọ́n bíbélì sọ pé nígbà náà ni ọkùnrin yóò fi bàbá àti màmá rẹ̀ sílẹ̀ yóò sì faramọ́ aya rẹ̀ nìkan so bàbá àti. ó lè jẹ́ pé kò tí ì sagbára láti dá dúró. ẹ ó ti fi bàbá àtìyẹ́ ẹ̀ sílẹ̀ náà lóko wọn ó ti wá kó bá ìyàwó rẹ̀ nílé nínú kọ́ńpáǹdì lọ́dọ̀ dádì ìyàwó rẹ̀. kí ló wáá burú nù pé èèyàn ń gbé pẹ̀lú gbé nílé bàbá ìyàwó èèyàn bọ̀dá ṣẹ́gun. ẹ ẹ jọ gbé nu apartment kan náà. ẹ wọn wọn inú kọ́ńpáǹdì kan náà ni. ẹ inú ẹsẹ ọlọ́run inú ẹsẹ inú kọ́ńpáǹdì kan náà ni but wọ́n kọ́ different. Uh, Eh, eh, room and apartment sínú mm. compound kan náà eh, compound yẹn fẹ́ o tóbi. dadi ń gbé main building. main building. wọ́n wá kọ́ three bedroom tó jiná dénú. but reason ni wípé torí wọ́n jìyà kí wọ́n tó rí ọmọ yẹn bí ọmọ yẹn bí. Mm, kí ló kí mbẹ. Ah, bàrà ṣẹ́gun ó hmm? ah, burú. ẹ̀yin ò mọ̀ gbé bẹ́ẹ̀. ẹ gbé bẹ́ẹ̀. no ngbà tẹ́nìyẹn jáde náà kò wulẹ̀ níṣẹ́. lọ́wọ́ à ń ṣiṣẹ́ lọ́dọ̀ dádì ìyàwó ẹ̀. md náà fi jẹ́ ẹ̀ nkú ló wá burú pé ó ṣiṣẹ́ lábẹ́ dádì ìyàwó. òun náà ni mò ń béèrè. èmi ń bi ọ́ ni. Ah, irọ́ ìbájọ́ wà nù sítórì ni adájọ́ wà nù fíìmù ni. kí ló burú nu kéèyàn bá bàbá ìyàwó ẹ̀ ṣiṣẹ́ bàbá ìyàwó ẹ̀ dẹ́n ṣe dáadáa sí ó gbé mọ́tò fún ó fi ṣe mọ́nẹ́jà ilé iṣẹ́ hmm. ó dẹ̀ tó fún wọn ní eh, two bedroom flat nínú compound ọ̀dọ̀. mọ́tò sì wà. mọ́tò wà ó fún ní mọ́tò kan kí ló burú bẹ́ẹ̀ tẹ̀ ẹ́ ranjú ṣé mi mọ̀ ranjú. mi bẹ́ẹ̀ ṣe ń sọ lẹ́ẹ̀ran yẹn ní ilé mọ́mọ́ pé ìranjú. tó bá ń bú mi pé mọ̀ ranjú àjọ ń búra wa ni àmì yìí jọ mọ̀ pé àdúró bojú lọ́rùn. o ti wá ràn báyìí wọ́n fojú lé ọ ni. bó ṣe ń la yínká ojú rè ojú rè kéré mọ́lẹ̀ kí ni fúrúùtù fèrè tó wà lọ́wọ́ rẹ̀. <laughs> a lè má fẹ́ sọ sítórì tó. a fẹ́ a fẹ́ a fẹ́ pẹ̀ torí wípé ẹni tó lọ̀rọ̀ ẹni tó lọ̀rọ̀ ìgbà ojúmọ́ ni. Hmm igba ojúmọ́ ni ṣùgbọ́n lọ́dọ̀ tí ìhàwó ló kọ sí yín bàbá ọkọ kó ní pé torí òun jìyà kóun tó bí ọmọ òun ò lè fi í lẹ̀ láyé kó lọ tó bá máa mari á mari sílé ọ̀dọ̀ òun hmm. ó sì àbí kí bàbá ìyàwó torí pé wọ́n jìyà kí wọ́n tó rí ẹyọ kan ṣoṣo yẹn bí tó jẹ́ obìnrin. àbí kú dà láàmú. bẹ́ẹ̀ ni wọ́n wá jẹ́ pé obìnrin ẹyọ kan ṣoṣo yìí ló kù Eh, màmá ìyàwó ń sọ pé ẹni bá máa fẹ́ ìyàwó yìí ó máa fẹ́ mi mọ́ o mhm. ẹni bá máa fẹ́ ọmọ mi á fẹ́ mi mọ́ o mhm. bàbá náà bàbá ìyàwó yẹn ń sọ pé ẹni bá máa fẹ́ ọmọ wa ó máa gbé pẹ̀lú wa nù lẹ́yìn ni. wo mi mi ò sọ pé bóyá kó má rìnrìn ẹsẹ̀. fẹ́ẹ́ ẹ jọ ṣe gbogbo nǹkan tó bá wò yín bọ̀ inú ilé ilẹ̀ gbọ́dọ̀ gbé wàá tọ́jú ọmọ mi wàá tọ́jú ọmọ mi èmi náà rẹ̀ ṣe tá àti tọ́jú yín inú ilé ìlàjọ máa máa gbé mi ò fẹ́ kó jìnnà sí mi. rárá rárá mi fẹ́ máa jí kí n máa rò kí n dẹ̀ máa rí péjú. Ah. bọ̀dá péjú ẹ máa bọ̀. sẹ́ni sítórì yẹn sítórì yẹn lágbára díẹ̀. a padà yé yín o. à ń bọ̀ lórí ẹ̀. ẹ kàn ṣáà bá mi mú yẹn dání. à ń pẹ́ à ń pẹ́ pé bàbá àti ìyá wọ́n jìyà lórí ọmọ wọ́n bí akọ wọ́n bí abo mm. ọ̀nà wo ni wọ́n bá gbégbà kí wọ́n fi yọ̀ǹda ìyí ọkọ àbí ìyí ìyàwó. no truth be told àwọn kan àwọn bàbá kan wà tó jẹ́ pé wọ́n ní motive burúkú o hmm. ìfẹ́ ni. Eh, torí bá ń ṣe nífẹ̀ẹ́ ọmọ wọn tó eh, ṣé kò wá yẹ kán yọ̀ǹda ọmọ láti máa kán bá gbalé síta àbí kán kọ́lé fún síta. Eh, wọ́n tún wò pé ah, ṣẹ́gun ilé wà ńlẹ̀. àjọmọ tó wà ńlẹ̀ yìí ni má dá mi lóhùn tí mo bí àwọn tó wà nílé ni kò jẹ́ ó dá mi lóhùn. ok ah, jẹ́ ṣe pé mọ kankan. jáse pàwọ́ pàwọ́ mọ kankan kúrò lẹ́bọ̀dá <laughs> bọ̀dá péjú. péjú kan sá. <laughs> orúkọ yín. orúkọ mi ni Olúwarótìmí Johnson. adult school láti iléeṣẹ́ the genius camp adult school. the genius camp, adult school. ẹdun náà ẹ wá ní ṣé jẹjọ lẹ wá bí ẹjọ ni kí ilẹ̀ rò débẹ̀. Hmm. gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ ní last time tí mo wá ń bí ayé táwọn á sì ti kọjá ayé pé èèyàn lè gbádùn ara ẹ̀ láì mọ̀wé. ṣé obi ah. ti mú màmá ẹ̀ wá. àti ah. sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ àti sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀. ọ̀fẹ́ rán màmá padà sí skul. <laughs> yóò wá lọ máa bá wọn. èmi kò ní di uniform ah, ṣayide ọba rán skirt and blouse fún mi. ẹ̀rọ kaba ni. kaba bíbo skirt and blouse ṣebí skirt and blouse wọ́n wọ̀ school dọ̀yìn. rárá ẹ ló uniform. bó bá yẹ wọn ní kálukú ni. <laughs> ẹ wàá fi báàjì sí àyàmú mi. bẹ́ẹ̀ni ọmọ rẹ ó lo báàjì. <laughs> ẹ̀sùn pẹ̀lẹ́ ló yẹ ká ṣe. ok mo fẹ́ kẹ́ ṣàlàyé ní kíkún nípa adult school yìí àwọn wo ni ó wà fún then kí ni ìgbésẹ̀ tí èèyàn á gbé láti jẹ àǹfààní àti kẹ́kọ̀ọ́ àgbà yìí. ẹ ṣe lẹ́ẹ̀kan sí mo sọ pé mo wá láti iléeṣẹ́ the genius camp adult school àwọn là ń ṣètò fún àwọn tí ò láǹfààní láti kàwé nígbà kékeré wọn hmm. wọ́n dẹ̀ ti rí ibi tí ìyàwó yẹn ti ń jẹ wọ́n sìn. tàbí wọ́n kà á dáyè kan. wọ́n dẹ̀ fẹ́ yọ ìtìjú yẹn kúrò ńbẹ̀. Hmm. Ah, gẹ́gẹ́ báyìí máa ń sọ pé ayé ta wà lẹ́nu ìwé òun ṣe nǹkan téèyàn gbà kámú fún téèyàn ò bá mọ̀ kò sí béèyàn ṣe lè dàgbà tó bóyá kò tiẹ̀ lọ rí rárá kòtà hmm. aláwọn tó yẹ pọ́npọ́n pé àwọn ò tiẹ̀ lọ rí kéèyàn má dé skul rí rárá tó bá délé ìwé wa ó máa kà ó máa eh. kọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ sọ fún yín o nǹkan tẹ́ ẹ̀ bá nílé ṣe ẹ má promise ẹ o ah, nǹkan tí mo wá sọ bí o ṣe nǹkan tí wíwá ṣe ń sọ nǹkan tí iléeṣẹ́ wa ń ṣe ni báyé wa ẹ lè bè lọ́wọ́ tó ti ṣe tó ti dán wa wò so kò sí. ìfọkànbalẹ̀ fún ẹni tó bá fẹ́ kà á fún ẹni tí pé kí ni garanti oye ọ̀sẹ̀ oṣù tẹ́ ẹ fẹ́ fún pé yóò ní kíkà yóò di àbí gbígbọ́ òyìnbó àti gbígbọ́ òyìnbó tí ó sì fèsì bẹ́ẹ̀ni ẹ ṣe. ẹni bá ń ta àbọn tẹ́lẹ̀ tẹ́ gbà àbọn lọ́wọ́ ẹ̀. <laughs> ẹ mọ̀ takata port. lákọ̀ọ́kọ́ ni pé a ní ọ̀nà ètò ta fi ń mm. kọ́ oríṣiríṣi àwọn èèyàn. okay ṣe mọ̀ pé àwọn àgbàlagbà bóníkàlùkù ṣe kàwé wọn sí yàtọ̀ síra wọn. Mm. bóníkàlùkù nǹkan tọpọlọ wọn lè gbé yàtọ̀ síra wọn bó ṣe ráyè sí yàtọ̀ síra wọn. so lọ́dọ̀ wa a máa kọ́kọ́ ní láti rí wọn ná àbí ká fi ká ṣe interview fún wọn láti béèrè àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ wọn láti mọ bí ta ti fẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú wọn ó láwọn test a máa ń ṣe fún wọn ìyẹn ló ń jẹ́ ká mọ̀ pé kébi ẹlòmíín sìn tẹ́ bá sọ kò sí nǹkan tẹ́ fẹ́ sọ gbogbo ẹ̀ ló gbọ́ kò lè dá padà hmm. ẹlòmíín kò gbọ́ kò lè sọ hmm. ẹlòmíín lè sọ kò lè kọ́ òṣèlú wo ẹlòmíín òyìnbó yìí ló ń já. ṣe ìwé hmm. téèyàn bá ti kà àǹfààní wa máa sọnù lọ́wọ́ ẹ̀ ẹlòmíín ó yẹ kó ti ju iye wà lọ lẹ́nu ìwé yẹn gọ́gọ́ ló ń fà sàásẹ́yìn mo sọ́njọ́ ńjẹjọ pé àìmọye àwọn òrìjíṣẹ́ ọlọ́run tó yẹ pé ó yẹ kí iṣẹ́ wọn ti hmm, ju ìtò wà lọ iṣẹ́ ìránṣẹ́ yẹ kó ti gbé wọn máa fi wọ́n eh, ṣe é ó yẹ tí ó bá ní tapita kò lè sọ̀rọ̀ ẹlòmíín sìn eh, dáàdi ẹ gbàdúrà fún wa dáàdi ò lè sọ òyìnbó ó yẹ sìn ẹni tó fẹ́ gbàdúrà fún ògbọ́ yóò bá wàhálà hmm. bẹ̀rẹ̀ ó yẹ sìn so àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín tó bá lọ sí bank àwọn security men tó wà ń bẹ̀ ojoojúmọ́ ó sìn so nǹkan táwọn sọ ni pé kò sí bí èèyàn ṣe ni ìtìjú a lè bá mú un kúrò mbẹ hmm. hmm. ní iléeṣẹ́ tiwa the genius camp nǹkan táwa dúró lé lórí gbọ́dọ̀ níbo lẹ wà iléeṣẹ́ wa wà nílùú èkó a wà nílùú ọ̀yọ́ a wà ní abẹ́òkúta a wà ní ìbàdàn bí ní ìbàdàn bí a wà ní ring road ní ajé ìgbé bus stop ní ring road àjẹtó wà ní ìwó road ní ṣẹ̀gẹ̀lú bus stop ní ìwó road tí wọ́n bá ti dé ọ̀dọ̀ wa kò sí bí ìwé yẹn ṣe lè fún wọn wà látò ẹ jẹ́ n béèrè kinní kan ṣé ẹ̀ ń dígbà gbàyàn ní àbójoojúmọ́ lẹ̀ ń gbàyàn. gẹ́gẹ́ bí nǹkan tí mo kọ́ sọ ṣíwájú pé um, sukuu àgbàlagbà lélẹ̀ mhm. ó láwọn ètò tó so mọ́ ẹ mọ̀ pé bí nǹkan kò ṣe ráyè sí yàtọ̀ so àkọ́kọ́ ni pé àkọ́kọ́ àtẹ̀sí gbogbo wọn. ìgbà tó bá wà kálukú ni kò ń ṣe pé ẹ máa wọ ẹ ẹ sábà kọ́kọ́ bí àwọn kan lọ́wọ́ wọn ìbẹ́lú máa mọ kò sí first time ìbẹ́lú máa ka mọ bí thirty five kì wọ́n sí kò sí first time second time third time. so ojoojúmọ́ là ń dáwọn èèyàn lóhùn. ẹ wá ní kẹ́ ẹ wò irú stark illiterate tí ò lè fìdí ìgò kan ó á tó gbà wo kẹ́ tó lè kówè sí lọ́pọlọ <laughs> àtọ́dún mélòó. àkọ́kọ́ kò lè tọ́dún kò lè tọ́dún láìláì ká fi kọ́ nǹkan bẹ́ẹ̀ ni mo sọ fún ah. kò sí bẹ́ẹ̀ ni ẹ ṣe lè bó ṣe lè bó ṣe lè kò sí bóyá lè ṣe tó mm-hmm. tẹ bá fún wa lọ́sẹ̀ méjì ẹgbọ́n mi sọ ẹnu ẹ lè dán wa wò. àmà dán yín òun náà ni mo mo ti sọ síwájú. ẹ sọ tẹlifóònù nọ́mbà mi kẹdẹ júbà júwe ọ̀dọ̀ yín yẹn dáadáa. ẹ ṣe gan sa <laughs> ah, mo láwọn arúgbó tó pọ̀. ẹ ṣe gan kò ṣe arúgbó nìkan ni o adáwọn ọ̀dọ́ náà tó yọ káwé àbọ̀ bóyá ẹlòmíì gan tiẹ̀ ń lọ sí school hmm. ó ti fail english english yẹn gan ló ń fail ojoojúmọ́ oyè ń sìn oyè ń sìn oníṣòwò oyè ń sìn bẹ́ẹ̀ ni àbí mechanic tó fẹ́ kẹ́kọ̀ọ́ sí oyè ń sìn hmm. so tó bá ti pè wá táwọn numbers yìí a máa tọ́ wọn sọ́nà bóyá máa lọ àkọ́kọ́ ni zero eight zero six two seven two seven eight five six ẹ tún mú zero eight zero hmm. six two seven two seven eight five six tàbí zero eight one zero five one five zero four zero six. ẹ ṣeun ó kọ yín orúkọ mi ni olúwarótìmí johnson. let's talk about it let's talk about it with, with yinka ayifale and eob. ògbẹ́lógúnlógún èèyàn ń pariwo látàrí ìgbẹ́tọ̀ ọrọ̀ ajé ṣẹ́rí káàkiri àgbáyé láyé wa yìí o. ǹjọ́ mọ̀ báwọn kan bẹ tí wọn ò mà la. kí ló dé. torí wọ́n ti mẹ́nu bẹ̀. ẹnu bẹ̀. freedom synergy pro. ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti máyé rọrùn fún. oníṣòwò oníṣòwò òṣìṣẹ́ ìjọba ọmọléèwé òṣìṣẹ́ fẹ̀yìntì. ọ̀pọ̀ àwọn yẹn tó ti mẹ́nu bẹ̀. ni wọ́n ń gbègbè ayé rọrùn láti gbọ́ bùkátà. torí pé freedom synergy pro ti so wọ́n pamọ́ náà rọrùn. tó wọ́n gbà wọlé fún wọn lọ́sẹ̀ mẹ́fà mẹ́fà. ọ̀nà rọrùn ilé iṣẹ́ tó pèsè àwọn wọn sara lóore food supplement tó wúlò fún tọmọdé tàgbà ní freedom synergy so wọ́n mọ̀ tóun sì wọlé sínú àkáǹtì wọn lọ́sẹ̀ mẹ́fà mẹ́fà. ìwọ náà gègé sí ọlọ́gbọ́n darapọ̀ máwọn tó ti mẹ́nu bẹ̀. máa tẹ àtẹ̀jíṣẹ́ báyìí báyìí àti location sí nọ́mbà yìí zero eight one four four nine nine zero zero two seven zero eight one four four nine nine zero zero two seven. tàbí kó o máa bọ̀ lọ́fíìsì tó wà ládojúkọ glow office Choice Plaza Challenge Ìbàdàn Freedom Synergy Pro ọ̀nà ìrọ̀rùn nìyẹn láti máa gbégbé ayé flaflo tó lẹ̀ jẹ́ ìjó tó bá káàyàn lára à ń di ẹ̀ṣẹ́ jo ni ìṣọwọ́gbẹ̀mí ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn lójú pópó jẹun tí ń kọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lóminú ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti da láìní bàbá àìmọye obìnrin ló dopọ̀ ọ̀sán gangan nítorí ìwàkúwà ọkọ̀ àìlóye tó àti àìbìkítà àwọn awakọ̀ ìdí èyí ni ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ilé ẹ̀kọ́ àwọn awakọ̀ kalẹ̀ ọ̀yọ́ state drivers institute wọn yóò kọ́ àwọn tó yan iṣẹ́ ọkọ̀ wíwà láàyò pẹ̀lú ìlànà ìgbàlódé wọn yóò ran àwọn ilé ẹ̀kọ́ ọkọ̀ wíwà aládàáni lọ́wọ́ láti múnádóko wọn yóò sì fi gbèdéke tó nítumọ̀ lélẹ̀ lórí ọkọ̀ wíwà ìjàmbá yóò wá dínkù lójú pópó ìbànújẹ́ yóò dínkù lọ́ọ̀dẹ ilẹ̀ wa ìgbòkègbodò ọkọ̀ yóò sì já geere ọrọ̀ ajé wa náà yóò wá gbé pẹ́ẹ́lí sí i onírúurú ìdánilẹ́kọ̀ọ́ láti gbé kalẹ̀ ní Ọ̀yọ́ State Drivers Institute ẹ sí wa ní oishroma building Ministry of Works ẹlẹ́yẹlé Ìbàdàn láago mẹ́jọ àárọ̀ sáago mẹ́rin ìrọ̀lẹ́ Ọ̀yọ́ State Drivers Institute àwàyé ọkọ̀. ló ní bàbá ẹ sọ fún ẹ. bàbá mi sọ pé ẹni tó bá jẹ́ pé wọ́n jẹ́ ọlọ́mọ kan tí wọ́n sì ní ọlá ọmọ wọn ṣòro fẹ́ ó ní sùúrù tó pọ̀ ẹni bá jẹ́ ọlọ́mọ kan hmm. ọmọ wọn ṣòro fẹ́ ìbá àjọlọkùnrin ìbá àjọlóbìnrin Mm. ẹni bá fẹ́ ọlọ́mọ kan ó fẹ́ ya rẹ̀ mọ́ O fẹ́ ya ẹ̀ mọ́ ó fẹ́ bàbá mm. ẹ̀. tó bá wá sọ pé ó fẹ́ ya ẹ̀. ẹ gbọ́ wa dáadáa o mm. a sọ wípé kí ọkọ ọmọ èèyàn ṣiṣẹ́ lábẹ́ èèyàn pé nǹkan burúkú ni o ìyẹn kọ́ lọ ọ̀rọ̀ tá a mú wá ìyẹn gan a fi ṣe ara ọ̀rọ̀ ni olórí ọ̀rọ̀ olórí ọ̀rọ̀ ni wípé. ẹ jálẹ̀ ọ̀rọ̀ mọ́lẹ̀ láyé ká mọ́ ń bọ̀. arákùnrin kan wà tí. ní sùúrù jẹ́ bàbá bàbá tó lọ̀rọ̀ ń gbọ́ rédíò báyìí ìdí tẹ́niyẹn fi sọ fún wa ni pé ẹniyẹn ò lè má gbọ́ let's talk about it ipe kán yọ̀ǹda òun. kóun lọ ṣe nkíní yẹn ẹ òun náà ni mo fẹ́ sọ. ok ọ̀ya. bàbá rẹ̀ ló ń fà padà sẹ́yìn bàbá yìí sì ní ó ti jìṣẹ́ jìyà lórí ẹ̀ lórí arákùnrin wọn ní mẹ́fà làwọn wọn lóun lè àwọn lè sọ pé ìṣẹ́ ló pa mẹ́ta torí pé ńgbà tí wọ́n ṣàìsàn kò sí wọ́n ní òun wá fẹ́ gbọn ìyànà bàbá òun wá ń sọ pé béèyàn bá lọ gbélé àná wàhálà ni. nọmba one wọ́n ní ní gbogbo ọ̀nà kò yẹ káwọn kọnu ìfẹ́ sárábìnrin yẹn kó tiẹ̀ sọ pé òun fẹ́ gbà. àbí. ní gbogbo ọ̀nà ní àná ọ̀rọ̀ kan wà tá a jù sẹ́gbàá kó lè ba ìyá àwọn tó ń gbọ́ wa arábìnrin kan fẹ́ lọ lọ́kọ nígbà tọ́lọ́ máa bá a ṣe ilé ọlọ́lá ló ti ní ọkọ nílé tá à ń sọ yìí ọmọkùnrin mẹ́fà ni wọ́n bí làǹtìlanti àmọ́ kọ̀ǹdíṣàn tó wà ń bẹ̀rẹ̀ ẹ̀ ń bá fẹ́ fẹ́ wọn nílé wọn á wá gbé lọ́dọ̀ wọn ni mm. àwọn parent tá à ń sọ yìí àwọn ò ní ọmọbìnrin bọ̀ wọ́n ní ọmọkùnrin nọmba four ọmọkùnrin ẹlẹ́ẹ̀kẹrin ló fẹ́ àǹtí yẹn wọ́n sì fẹ́ wọlé ní ṣùlọ́kà tí wọ́n pèrò rẹpẹtẹ kódà àwọn fámìlì ìyàwó gan ẹ̀ta hóró ni wọ́n lọ́jọ́ wedding àwọn tọkọ ti bò wọ́n mọ́lẹ̀ tán yányán hmm. àmọ́ ó rí i pé ìkẹ́ àtìgẹ̀ tí wọ́n ń fún àwọn ọmọ wọn kùnrin ó pọ̀ bàbá nílé iṣẹ́ tó pọ̀ ohun tó bí ọ̀rọ̀ ti èní yìí nìyí o tẹ́nìyẹn fi sáré pè pé ẹjọ́ o ẹjú tiwa náà sórí afẹ́fẹ́ o torí pé àwọn náà fẹ́ kọ́mọ̀dépa àwọn náà fẹ́ bọ́ ha hmm. lọ́jọ́ tí wọ́n ṣe wedding tán ọjọ́ kejì wọ́n lọ fún honeymoon ìgbà tó máa dé láti honeymoon wọ́n ní làwọn tó mọ àǹtí yẹn ní ìyá ọkọ àwọn wọ́n á jáde lọ wọ́n á ṣe shopping fún àwọn kò sí abiyẹ kò sí ọmọbìnrin tí wọ́n ń ṣerú ẹ̀ fún tínú ẹ̀ ò ní dùn àmọ́ kinní kan ni ó sì pẹ́ káwọn tó kíyèsí kò sí shopping tí wọ́n ṣe yẹn wọ́n lè ra gold wọ́n lè ra oríṣiríṣi wọ́n ní aṣọ tí wọ́n máa ń fi ń gba àlejò olóṣooṣù obìnrin ó ti yẹ kó yẹ yín sanitary pad wọ́n ní kò sí bí ò ṣe ní sínú ẹrù tí màmá bá gbé wá mọ́mí máa gbé wá yóò sì wà ńbẹ̀ táwọn bá tu ẹrù. bí ẹrù bí ìgbà téèyàn di ẹrù ìyàwó. wọ́n ní àwọn àwọn ò kọ́kọ́ kọbi ara sí oṣù kínní oṣù kejì oṣù kẹta ó ń doko ọdún kan ṣe é mọ̀ pé téèyàn bá ní ọmọbìnrin tó bá fẹ́ ọkọ tó bá ti ń di bí oṣù kẹta oṣù kẹrin ẹ má jà tara wa jẹ ò tí ì ṣe pé bóyá ń protect ara wọn ni yóò ti máa ní nǹkan pè ní anxiety pé ah ṣé kò ní dúró ṣé kò ní dúró ni bí wọ́n ṣe bá wo oko oṣù ọdún méjì rèé o wọ́n nígbà tó pé ọdún méjì àwọn gbéra àwọn lọ London gbogbo àwọn pátá ló lọ àti gbogbo ìyàwó ọmọ àti àwọn ọkọ wọn ni wọ́n jọ lọ wọ́n nígbà táwọn débẹ̀ àwọn wá rí ìyàwó first born àwọn wá lọ bá àwọn tí mo ń bá ṣeré tẹ́lẹ̀ torí inú ọgbà àgbáyà mú ni gbogbo wọn jọ wà àmúníkàlùkù ló ní fúláàtì títì ẹ̀ hmm. wọ́n làwọn wa ń sọ fún un pé àǹtí ẹ máa fàdúrà ràn yín lọ́wọ́ bọ́lọ̀ ń ṣe dẹ́yìn lóhùn kọ́ àwọn náà lóhùn wọ́n níyẹn náà bá ní ọlọ́run tó dá òun lóhùn torí ọmọ mẹ́ta ti wà lọ́wọ́ first wife tí wọ́n fẹ́ fún ọmọ wọn yẹn pé àmọ́ ó ti wọ oko ọdún márùn-ún táwọn ti wà ń bẹ̀ ibi táwọn ti níṣòro rèé ilé àwọn kì í wu àwọn lọ àkọ́kọ́ àwa kọ́kọ́ wò pé bóyá wọ́n ṣe nǹkan sí ni ẹlẹ́ẹ̀kejì láyìn ká wá ń sọ fún mi pé ẹ mẹ́yìn bá jẹ ọ̀rọ̀ ìṣẹ́jú kan yóò mọ̀ ah, gbàgbé ìyá ọdún méjì pé ìgbà míì ara á ṣe ti kọ̀ pé òun fẹ́ lọ tó bá ti gbóhùn mọ́mì ẹ̀ lórí fóònù tó sì transfer owó sí wọn ìgbà míì tó bá tiẹ̀ lóhùn lọ kò ní lọ lé wọn oníbìkan tí dírẹ́fà máa gbé dé tá a ti rí wọn àmọ́ wọn ò jẹ́ kí gbogbo wọn ṣiṣẹ́ àwọn ọkọ̀ wọn companies wà tí wọ́n ń control tí wọ́n wà alright kì í ṣe pé wọ́n máa lọ pati alẹ́ wọ́n ń ṣe bó ṣe wù wọ́n o yàtà fata wọ́n ń ṣe bó ṣe wù wọ́n gan. wọ́n ní ìgbà tó wá ti fẹ́ máa don on her pé ṣé ilẹ̀ ò tí mọ̀ ṣú báyìí kí ló ń ṣàwọn àwọn ò mọ̀ lóyún wọ́n wá mú wọn lọ sọ ìyá wọn lọ bá ìyá wọn mo rò pé ajágbà àkọ́kọ́ tí wọ́n lọ sí ilé wọn gangan ìyá wọn wá mú wọn jáde wọ́n ní wọ́n ṣọ̀nà fún wọn ní wàhálà dé jẹbẹtẹ gbọ́mọlé wọn lọ́wọ́ hmm. ibẹ̀ lẹ́ni tó ń ṣọ̀nà fún wọn sọ fún wọn pé ṣẹ́ríkì ní ìgbàlejò tí wọ́n ń fi síbẹ̀ hùn pé májẹ̀mú ni o hmm. bí ìyá ọkọ yín ṣe máa ń sọ pé ẹ ẹbí sùn ẹbí wàlẹ̀ àti ahu dot com lẹ́wà o pa ẹ̀ lè gbọ́ wọ́n wá ní bàbá ọkọ àwọn chief àwọn dádì àwọn ni wọ́n mọ̀ ń ṣe ọkọ lórí gbogbo ìyàwó ọmọ wọn àmọ́ coded ni ibi tí àyà tòun náà ti járe wọ́n ní ṣùgbọ́n iṣẹ́ yẹn ò dáhùn lára àǹtí ó yẹ kí bàbá ti wọlé tọ̀ àǹtí bóyá àǹtí ní ajá àgùn kan ti ń ba iṣẹ́ jẹ́ àwọn ọmọ míì kó wà wọ́n le sí tẹ́ lè lò fún orí wọn le bẹ́ẹ̀ fi toast wọn kò lè gbọ́ kà á gbọ́. ó ní àmọ́ ìkíní pẹlẹbẹ pẹlẹbẹ tí wọ́n ń lò lóṣooṣù ó ti ó ti dá wàhálà lẹ̀ sí wọn lára o pé tí wọ́n bá tiẹ̀ láwọn fẹ́ kúrò ńbẹ̀ hmm. àwọn fẹ́ lọ lọ́kọ níbòmíì àti bímọ wọn ó dọwọ́ Ọlọ́run. ayé tó tó ẹ kúrọ̀lẹ́. ẹ lẹ́sà. ẹ kúrọ̀lẹ́ o. ẹ orúkọ yẹn àti iléeṣẹ́ tẹ wá aṣojú. orúkọ mi ni ọlájídé michael. Awo Mr. Ọlájídé Michael. Ẹ kúrò lẹ́ sà. Ẹ ṣeun. Ẹ pẹ̀lẹ́ ilé-iṣẹ́ wo lẹ wá ṣojú sà. Dókítà ni yín ni àbí Mr. I'm an acrobatic physician. I'm a physician. Physician doctor. Yeah. Acrobatic. Acrobatic yebi ẹ máa ń ta kìtì. Fúgbọ́n náà ní sùúrù. Ah, Kílẹ̀ lẹ́nu kúrò ní sùúrù yẹn kọ́ yìnbó naturopathic physician. n wò ti kà yẹn. <laughs> He's only studied both in US and uh, Canada basically. Jásí pẹ̀ ti dá Amẹ́ríkà rí báyìí. So ẹja ṣe kọ̀ọ̀kọ́ fi yẹn lẹ̀. Ẹ má lo táìmù. Ok ká má wé ìgbà yìí. Naturopathic yẹn wọ́n jábà Company tí mo wá fún <laughs> o ní ESPN. ESPN bọ́ọ̀lù màlámà tí wọ́n ń wò ní ESPN. Bẹ́ẹ̀ni e àwọn ni wọ́n ní eSport Programming Network. Ok. Ah, wọ́n dẹ̀ ti wà fún àkàìníyọdún. Mm-hmm. Ah, more than forty years mm -hmm. but nǹkan tí wọ́n wá launch gan tó ṣe pàtàkì jù òun nìkan tí à ń pè ní affiliate program wọn tí èèyàn ti ní àǹfààní láti lè máa rí nǹkan mú lẹ́nu lọ́nà tó certain. láì bá wọn ṣiṣẹ́. owó èèyàn bá wọn ṣiṣẹ́. owó èèyàn rán owó níṣẹ́. bẹ́ẹ̀ ni èèyàn rán owó níṣẹ́ torí pé ọ̀nà mẹ́rin lowó ń gbà wọlé fún yàn. nínú kéèyàn máa ṣiṣẹ́ kó gbowó oṣù. Okay. Mm nínú kó máa ta wóróbo nínú kó dá iléeṣẹ́ sílẹ̀ tàbí kó jẹ́ olùdáokòòwò tó fi owó ẹ̀ dá okòòwò. Ah, báwo lèèyàn ṣe ń bá wọn dòwò pọ̀. now uh, wọ́n ní about four plans téèyàn lè lò láti wọlé pẹ̀lú wọn. ìkíní èyí tó ga jù ń bẹ̀ òun ni wọ́n ń pè ní commander package which is three million one hundred and seventy five thousand. lẹ́ẹ̀kan lè yóò kó lẹ̀. lágbára ọlọ́run. tẹ́ bá wá kó lẹ̀ nǹkan. ní ìjọ́ kejì mm. wọ́n á san seven hundred and fifty thousand fún ẹni yẹn lóṣooṣù ẹni yẹn á gba eight hundred thousand fún twelve months. owó ò lè grow on isolation. bẹ́ẹ̀ni. kí ni owó yẹn kí ni wọ́n fi ń ṣe. thank you i love that very question ṣé mọ̀ pé money only grows on product or services yeah. now service wọn ni all the sporting and gaming all over the world ẹ dẹ̀ máa agree pẹ̀lú mi wípé. espn community tó wà nínú nǹkan tá à ń pè ní ESPN tẹ́ ẹ bá tẹ̀ lọ́wọ́ ẹyọ kan lásán nínú ẹ̀ you see over four point seven billion tó ń wọ̀ọ̀tì wọn all over the world. Oh. and wherever you see larger community ibẹ̀ lówó wà ara ara wa ibẹ̀ lówó mm. wà. so wọ́n ara gbogbo àwa tá a bá wo program wọn. wẹ́dà bóyá a fẹ́ tàbá kọ. tàbá wo bẹ́ẹ̀ ni wọ́n ti jáwó lórí wa ọ̀pọ̀lọpọ̀ ń wò tó ń wò dànù ṣùgbọ́n àwọn míì ń wò tó ṣe pé wọ́n fi ń ṣọ̀rọ̀ hmm. nǹkan tó wá ga jù ni pé èyí jẹ́ ìpele àkíní ìpele kejì ni pé èèyàn lè wọlé pẹ̀lú one million five seventy five ìjọ kejì èèyàn gba three hundred lóṣooṣù fún oṣù méjìlá èèyàn á gba three fifty. ìpele kẹta ẹ máa gbọ́ kẹ́ tó lọ ìpele kẹta accountant mi pè mí ó ní ah this thing sounds too, too good, good to to be real. now mo sọ nǹkan kan fún yín constantly mo ń sọ fún gbogbo èèyàn lórí afẹ́fẹ́ inú mi dùn sí gbogbo àwọn tó ti wá tó ti uh, participate àti àwọn tá a ti kọ́ tí wọ́n ń ṣe fúnra wọn tójú wọn wá ṣálẹ̀ sí pé àdúà ni. ìgbà tí mo da ìbéèrè bòyín láàárọ̀ tí mo ní mi ìfẹ́ pé kẹ́ ẹ fi mí lọ́kàn balẹ̀ pé ẹ fẹ́ àwọn nǹkan tẹ̀ ń sọ yìí kí n tó lè jẹ́ kẹ́ ẹ wá sórí rédíò ẹ ní àwọn bàbá bàbá wọ̀nyẹn ganan dúpẹ́ lọ́wọ́ yín jù. nípò oore ọ̀fẹ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún iléeṣẹ́ yìí àti fún orúkọ tẹ́ ẹ ní ẹ hmm. lè mọ̀. ìyìn tó wàá ṣe pàtàkì jù sí wa nìyẹn ẹ jẹ́ kí n bí yín lélẹ́yìí. ṣé wá rí orúkọ tèmi gangan. ẹ máa gbọ́ <laughs> ṣé ẹ máa gbọ́ o hmm. a ti rọ́ọ̀lù mmm a ti rọ́ọ̀lù kan sórí web solution a ti rọ́ọ̀lù oríṣiríṣi sẹ́yìn tó jẹ́ pé owó wọgbó ni. àwọn kan wà tí wọ́n fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi lánàá wọ́n fún mi ní nọ́mbà wọ́n fún mi ní nọ́mbà àwọn directors kan wọ́n fún mi lórí. kílẹ̀ lè fi fi wá lọ́kàn balẹ̀ yìí ah. pé owó eh, eh, eh, investment yóò ní dàbí ti mmm àbí àwọn tá a ti ṣe sẹ́yìn. ẹ jẹ́ kí n kọ́ wa ní nǹkan kan lénìí tí mo kọ́ gbogbo àwọn tó ti wá sí ọ́fíìsì mi ẹ jẹ́ ká lọ sí forbes.com f o r b e s dot com nínú ibẹ̀ yẹn o lè search láti mọ̀ nípa anything tó bá wà legitimate okay. you understand even nípa anybody you understand you hmm. can research it mo kàn hmm. fún yín ní expo ẹyọ kan lásán. láti kópa nínú àwọn ètò tó wà nílẹ̀ kí ni ìgbésẹ̀ tí èèyàn á gbé. ìgbésẹ̀ tó dáa jù ni pé ká sọ pé èèyàn náà mọ kọ̀ǹpútà lò tàbí èèyàn gan ọ̀mọ́ lò tó ní ọmọ tó mọ̀ lò èèyàn lè wá pẹ̀lú ọmọ ẹ̀ ìyẹn la encourage nígbà tẹ́ ẹ bá kọ́ wọn tí wọ́n mọ̀ tí wọ́n ṣe bíi magic la ṣe jẹ́ lójú àwọn òbí wọn pé ẹnìkan tẹ̀lé yẹ wá níjẹta kò believe ìgbà tó rí ní tó ṣẹlẹ̀ lánàá ó wá ṣe tiẹ̀ léènì ńgbà tó ṣe tiẹ̀ lánàá tó ṣe fún rẹ̀ torí ó bá ń rẹ́rìn ó tún dáṣà àwọn ọmọ lówó. èló lè yàn án tó bá fẹ́ wá fún ìdánilẹ́kọ̀ọ́ yẹn. Ah, for now a choose láti máa ṣe lọ́fẹ̀ẹ́. wow ìdí tá a fi ń ṣe lọ́fẹ̀ẹ́ ní ọ̀la àtọ̀túnla sẹ́mínà máa wà ní ọ́fíìsì mi ní jọkẹ́ plaza tó wà ní bódìjà ọjà òun ló dojú kọ ilé ìfowópamọ́ tá à ń pè ní Access Bank okay. uh, mo fẹ́ sọ fún wa sà ẹ just few seconds uh, company yìí ṣe nǹkan kan tó surprise mi jù ìdí tí mo fi sọ pé toró lè má jèlé ó lè jẹ́ ní ọ̀dọ̀ opportunity làwọn èèyàn máa gbọ́ kí wọ́n máa research. kán lọ research bẹ́ẹ̀ ni kán má gbélé anybody lórí check it out in fact mo láyọ̀ láti sọ fún yín pé mò ń láti fi àwọn ibi tí àwọn programmer tó research fún mi hàn àwọn kan náà àwọn tó wá tí wọ́n dẹ̀ lọ bá wọn lẹ́yìn wọ́n dẹ̀ ṣẹ́tù wọn wọ́n dẹ̀ ṣẹ́ẹ̀kì gbogbo everything fún wọn wọ́n fi oríṣiríṣi nǹkan hàn wọ́n. ṣó ti yẹ yín nìsín. nọ́mbà wo náà lè pè sí torí àsìkò tí ń lọ. nọ́mbà tí màá fẹ́ kí wọ́n pè sí ni zero eight zero three three six six three one nine seven zero eight zero three three six six three one nine seven tàbí zero eight zero seven two three one four two three two zero eight zero seven two three one four two three two èyí ni nọ́mbà tèmi. àṣòpìlẹ̀ ló yẹ ká ṣe. ayé gba ènìyàn fẹ́ ní fọ̀rọ̀ mi ò bá ṣorí ẹni. ayé tótó ayé tótó ayé máa le. kí la ti máa ṣayé yìí sí o kò yé mi o. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. I won't tell you the secret of better food. Nadi, no chicken and classic seasoning powder. The ingredient they take make am eh? na natural by nature, like real chicken, rosemary, black and white pepper, garlic, onion, parsley, mushroom, coriander. If you knack no seasoning powder for inside your jollof, fried rice, egusi, and all other soup, eh? you go no say flavor pass flavor. No seasoning seasoning powder. Natural by ingredients. Bangba by flavor. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ẹ jẹ́ ká ṣí ilẹ̀ fún àwọn èèyàn tó ń gbọ́ wa nílé kí hmm. àwọn là wá lọ́yẹ̀ lórí ẹ̀ mo fẹ́ kó fúlẹ̀ ẹ̀ náà ká tó fún wọn láàyè àti dá sí. ibi tí àǹtí yẹn hàǹgì sí nìyẹn hmm. wọ́n padà sílé ok bàbá ò lè kọnu sí wọn àwọn àtọkọ wọn ni ṣé èèyàn ń pọkọ èèyàn jókòó ni pé àṣírí yín ti tú. Ah, ọbí ojú yín rèé. àwọn wọ̀nyí wọ́n nífọ̀ wọ́n lè kán náà hmm. ah, báwo làwọn ṣe fẹ́ ṣe é ọ̀rọ̀ yẹn la sọ ní ẹ̀gbá ló wá bí eléyìí ẹnì wá sọ fún wa pé kájọ bàbá àwọn máa ń gbọ́ let's talk about it ohun táwọn tí àwọn gbọ́ ní ẹ̀gbá ń ló jẹ́ káwọn béèrè pé bàbá àwọn ti ń fún àwọn ní ìṣòro mẹ́fà làwọn àwọn kù mẹ́ta mẹ́ta ọ̀hún sì ní ikán ògbé kan ni àwọn ti gbìyànjú láti rí iṣẹ́ wọ́n dárúkọ àwọn ibì kan tí wọ́n ti ṣiṣẹ́ tó jẹ́ pé eh, wọ́n èé ànáǹsì fún yàn tí wọ́n fi sáàkì èèyàn ọkàndínlẹ̀ ọkàn rí i pé wọ́n ti sáàkì ẹ̀ náà ní ìròyìn èèyàn bá máa wò wọ́n èé bá yẹn sọ̀rọ̀. zero zero three two three two one zero five nine. Ah. ṣé kí n ti sọ̀rọ̀ kí n má sọ̀rọ̀ mọ́ ni. Ah. <laughs> Ah. bọ̀dà wa ṣáà ní tẹ́tí àwọn jẹ àwọn tábáníkàwò kò yẹ káwọn lè rìn pàdé ọmọ olówó wọ́n béèrè lọ́wọ́ ẹnìkan pé kí nìdí tí ọmọ olówó àti tálákà kì í fi fẹ́ra wọn n tó fi dáhùn lọ́hùn ni pé wọn kì í sábà rìn pàdé ara wọn torí pé ibi tó lówó ń jẹ̀ sí tálákà ò ní láǹfààní àti jẹ̀ síbẹ̀. a sì rọ́mọ tálákà tí máa ń kú fọ́mọ olówó àbí tí ọmọ olówó ti ń kú fọmọ tálíkà. a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ni. ṣùgbọ́n kò kì í sí ẹni tí ọlọ́run gbà fún àfi tí ó bá jẹ́ pé ó yànda everything fọlọ́run lókù tí ó gbà kọ́ mọ òun padà sílé tálákà lọ́fẹ̀ẹ́ òun. jẹ́jẹ́ ká sọ fún àwọn tó ń gbọ́ wa àpapọ̀ jùlọ àwọn olólùfẹ́ wa lórí Facebook pé káàdì ti rẹ́dì o. káàdì ti rẹ́dì. ẹ̀yin tẹ́ máa ń darapọ̀ mọ́ wa láti jẹ káàdì yẹn ẹ kàn lọ sí Fresh FM Ìbàdàn lórí Facebook ibi tán ti ń kọ́mẹ̀ntì yẹn ibẹ̀ ni a sábà máa ń fi sí ibẹ̀ náà láti tún fi sí ó kù bí ìṣẹ́jú kan sí méjì ẹ̀ka darapọ̀ ká jù síbẹ̀ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ lò nẹ́tíwọ̀kì tẹ̀ ń lò ẹ mọ̀ tẹ́ máa ń tẹ̀ ẹ bẹ̀rẹ̀ ẹ ti tẹ̀ sílẹ̀ ẹ hmm. kàn mú eléyìí tó bá jẹ́ ti nínú àwọn káàdì mẹ́jẹ̀ẹ̀jọ tó bá wà ń bẹ̀. Hmm. kórí bá yín ṣe. kórí bá yín ṣe kẹ́ ẹ lóòdù ẹ̀ hmm. kẹ́ ẹ kàn kọ́ síbẹ̀ padà pé ẹ̀yin lẹ jẹ́ káwa sì lè mọ̀ pé mẹ́jẹ̀ẹ̀jọ ló lọ sọ́dọ̀ ẹ̀yin olólùfẹ́ wa. àmọ́ bọ̀dá wa ní ìṣòro kan wọ́n ní ẹyọ kan ṣoṣo tọmọ yẹn jẹ́ nìyẹn láyé lọ́run ẹyọ kan ṣoṣo ni tó jẹ́ láyé lọ́run wọ́n ní kódà nígbà tó mú àwọn wá sí ilé ó sọ pé òun ò tí ì mú ọkùnrin wá sílé rí kí bàbá tàbí ìyá òun ká mọ̀ rí nǹkan sọ bí wọn ò sọ pé tèrè dúdú wọn lójú rẹ̀ pọ́n bí wọn lójú rẹ̀ pọ́n wọn ní irun rẹ̀ rìváàsì sẹ́yìn bí wọn bá sọ bẹ́ẹ̀ wọ́n ní ṣòkòtò rẹ̀ ṣe fẹ́ sofe. àlọ́ ranjú. wọ́n ní wọn ò jàǹpàtà lórí òun àmọ́ wọ́n fò ní condition. Hmm. arákùnrin wa ń sọ pé ọdún wo lòun ó tún ti mọ tí bàbá àwọn sọ pé hẹn èyí lọ kì í ṣe inú ilé tí wọ́n ń gbé ṣebí inú compound wọn orí oríṣiríṣi lọ́wọ́ àmì bẹ́ẹ̀ kódà wọ́n tún kó oríṣiríṣi ẹbí mọ́ra ah, láyìíká wa ni ní tòun tòun o kí ló sọ pé wò ó lè ṣe <coughs> <coughs> ẹja gbé kọ. jẹ́ ká jẹ́ táwọn ará ẹ darapọ̀ mọ́ wa lórí Facebook láti jẹ àǹfààní àti jẹ lóòdù káàdì yẹn a fẹ́ kí àwọn èèyàn tètè débẹ̀. at Fresh FM Ìbàdàn ká tó tì í bọ̀. kí ló wojú mi fún. kẹ tó rọ dàbẹ ni ẹgbẹ́ kọ̀ jàre ẹ̀ ló. ẹ kọ́ lẹ kí ló burú nù pé èèyàn fẹ́ ọmọ ọkọ ọmọ ẹ̀ àbí hmm. ìyàwó ọmọ ẹ̀ ó ń gbé lọ́dọ̀ èèyàn. Ah, nǹkan tó lágbára gbáà ni o. kí ló dé kí ló orúkọ yín sàbúlẹ̀ ti pè. Ah, ayọ̀ adéolú yẹn kálá tàmúlòkó ńbàdàn. ọ̀yá ah, ọ̀yá ọ̀yá ọ̀yá. ewu wà ń bẹ́ẹ̀ torí irú nǹkan yẹn kò bọ́dọ̀ ọ̀ràn sáwọn èèyàn tó bá ti lè di pé ó lu síta ó lè dá lérú. bíi ti báwo. <laughs> ok ẹ jẹ́ ká da káàdì yẹn síbẹ̀ torí àwọn èèyàn tán ti ń dúró ká má dà wọn lágara. bàbá wọn sọ pé wọn ò lè lọ fẹ́ ọmọbìnrin yẹn àwọn rí opportunity pé wọ́n á fà wọ́n níṣẹ́ wọ́n wá ń béèrè lọ́wọ́ mi pé ṣé bàbá àwọn ò fẹ́ jẹ wọn mọ́ ni àkọ́bí àwọn bọ̀dà ń ráre ni àwọn tún wá láǹfààní bàbá àwọn wá ń sọ pé ẹ custom custom ẹ àṣà pé ìyẹn lọ pé wọ́n fọwọ́ méjì èyí wọ́n mẹ́wẹ̀ gba àwọn ni kì í ṣọwọ́ kan ni wọ́n fi gbà wọ́n ká wọn mọ́ra gan mọ́ ni. <clears throat> jẹ́ ká dá àwọn èèyàn ká má dá wọn lágara jẹ́ ká dá káàdì yẹn síbẹ̀ ọ̀yá ẹ ẹ ẹ dá sí ẹ dá sí. ẹ̀sùn pẹ̀lẹ́ ló yẹ ká ṣe. ó ti ó ti wà ń bẹ̀ o á á ti bọ̀ ń sìn. ènìyàn fẹ́ ní fọ̀rọ̀ mi o. ẹ̀hẹ́ ọ̀yá fi ọ̀yá fi sí fi sí fi sí ẹ wá pin ẹ̀ dáhùn. at fresh fm ìbàdàn ah, ó ti wà ń bẹ̀ at fresh fm ìbàdàn. ó pin pin pin. Eh, eh. ó ti wà ń bẹ̀. ṣayé yìí sí ọkọ̀ yé mi. kí ló ń pa yín lẹ́yìn. ẹ eh, lẹ́sà so n tẹ́ ń sọ fún mi ni pé ẹ lè ẹ bá irú ọ̀fà bẹ́ẹ̀ lè bẹ́ mọ́ tẹ bá rí káàdì ọ̀fẹ́ ẹ sọ̀rọ̀ síta tọmọ olówó kú fún yín. ẹ mú fóònù yín jáde ó ètò nìkéne. ká ló dùn káàdì. <laughs> ẹ̀sùn pẹ̀lẹ́ ẹ mọ̀ dá lóhùn kọ̀fẹ́ fún yín ní nọ́mbà yẹn <laughs> ó seven ò ní o. <clears throat> orúkọ yín àti iléeṣẹ́ tẹ wá aṣojú. orúkọ tèmi ni Lawal Olúmúyìwá mo jẹ́ ìkan lára aṣojú iléeṣẹ́ àjọ Life Plus Foundation International okay. nìbàdàn lọ́yọ̀ state ń bí àjọ tó ń kọ́ni ní iṣẹ́ àgbẹ̀. Hmm tí wọ́n tún ń bá ni ta nǹkan tá a bá gbìn tàbí tá a bá sìn tí wọ́n tún ní ètò ẹ̀yáwó tí ò lélẹ̀ nú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti jẹ àwọn àǹfààní wọ̀nyí lọ́wọ́lọ́wọ́ báyìí èèyàn eighteen thousand over eighteen thousand people ló ti jẹ àǹfààní ètò ẹ̀yáwó wa tí ò lélẹ̀ nú. kí ni táwọn fi tó jẹ́ iṣẹ́ àgbẹ̀ lágbé lárugẹ torí pé iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ ilẹ̀ wa mhm. nígbà táwọn á ń ṣiṣẹ́ àgbẹ̀ a mọ àwọn nǹkan ríbi tá a gbé ṣe ṣe rí sà nígbà tá à ń ṣe àgbẹ̀ la kọ́ kòkó àwòsí o ìgbà yẹn náà la mm. kọ́ Liberty Stadium gbogbo àwọn nǹkan biribiribiri tá a gbé ṣe premier hotel. nígbà tí nàìjíríà gbé ṣe àgbẹ̀ lárugẹ. bẹ́ẹ̀ ni sà. àmọ́ ní ìsìta ti wà ń bí epo ń kọ́. kí la wá kọ́ báyìí. ó pò amẹ́rẹ́. torí ẹ̀ la ṣe ń pe àwọn ọmọ nàìjíríà pé iṣẹ́ àgbẹ̀ ni bíi tí àgbẹ̀ ni ọlọ́run fi fún wa is an eternal business. ká padà sí díẹ̀. bẹ́ẹ̀ ni sà. Hmm. torí pé iṣẹ́ àgbẹ̀ tó máa tún díẹ̀ ó máa jẹ́ oil boom the next oil boom in Nigeria. àti hmm, hmm. wá darapọ̀ mọ́ yín kọ́ ṣé kò nira kò ní rárá. torí pé àwọn àǹfààní tẹ kalẹ̀ yìí téèyàn bá darapọ̀ mọ́ yín ètò ẹ̀yáwó aláìlélẹ̀ nú láti fi establish ẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ oko ẹni tí ò bá ráàyè láti pé òkè ẹ̀yin ẹ máa bá mi dáko lọ èmi wà lọ́fíìsì tọ̀dọ̀ mi. a ní ètò tá a ti ṣètò sílẹ̀ fún àwọn èèyàn. kí làwọn ìgbésẹ̀ tó bá ti wá sẹ́mínà wa hmm. ṣojoojúmọ́ lẹ̀ ń ṣe sámínà ni àbí ẹ̀ ń dìgbà ṣe. bẹ́ẹ̀ ojoojúmọ́ la ń ṣe sẹ́mínà ṣùgbọ́n tó bá fẹ́ pàdé mi lọ́la yìí ni màá wà ń bẹ̀ láti níbi sẹ́mínà yẹn sà. ok láago mọ́kànlá àárọ̀ ní ìbùkún olú house. ok opposite bcos basọ̀run ìbàdàn. ok tàbí táwọn èèyàn àwọn tó bá tó ní àwọn tó wà ní challenge bí hmm. àwọn tó wà ní bí new garage hmm. tó wà ní ọ̀nà bí wọ́n lè pàdé wa ní ìbùkún ní olùsànyà bus stop. ok ní ilé búlù gàgàrà hmm. níwájú switch hotel and lounge beside gasland ibẹ̀ lọ́fíìsì wa wà ní challenge. kí ni kéèyàn mú dání téèyàn bá ń bọ̀ tá a fún yàn láǹfààní àti wọlé. téèyàn bá ti mọ̀ kó mú one thousand naira dání ibẹ̀ làwọn láàfin fún wọn búrókì ọ̀wà tí wọ́n sì láǹfààní láti jẹ ètò láti rí gbogbo ohun tá à ń ṣe nílé iṣẹ́ láti. ìbéèrè kan sà ẹnìkan wà tó ní òun ọ̀sìn ehoro lòun mú ní bàdà ó ní láti gbà tẹ́ ẹ ti sọ nípa ehoro lòun ti káràmásìkí ẹ̀ hmm. ó wá sọ fún mi pé ìgbà wo lẹ́ẹ̀kọ́ àwọn èèyàn lọ sóko ehoro that's ah. right. ní sátidé tó kọjá ìsà a eh. kó àwọn èèyàn lọ sóko ehoro. ehoro yín á tó mélòó. lọ́wọ́lọ́wọ́ báyìí sà lọ́sọ̀ọ̀sẹ̀ three thousand rabbits. Eh? là ń là ń tà. lẹ́ ń tà. bẹ́ẹ̀ ni sà tí gbogbo àwọn bẹ́ẹ̀ ni ehoro yín pọ̀ tó ni. Ah, lọ́wọ́lọ́wọ́ báyìí we are improving from forty five thousand to sixty thousand. ah eh tẹ́mi bá fẹ́ lóko ehoro tèmi ń kọ́. kí ló dé tẹ bá ti wá sílé bọ̀dá ẹni sùúrù tẹ bá ti wá sílé <laughs> iṣẹ́ ọgbọ́n tẹ́ni láti ṣe láti bèrè oko ti yín. iṣẹ́ èèyàn ò lè pè yín lórí fóònù láì ṣèdánilẹ́kọ̀ọ́ kẹ̀sì báyàn dáko ni. ẹ kí ló dé ẹ bá pè wá lórí fóònù orí fóònù tẹ pè wá sísà hmm. ẹ lè pè wá sí zero eight zero nine nine nine one nine five three eight lẹ́ẹ̀kan sí zero eight zero nine nine nine one nine five three eight tàbí kẹ́pẹ́ wá sí zero seven zero three four four six six three three seven zero seven zero three four four six six three three seven. aago mélòó ni ìdánilẹ́kọ̀ọ́ yín máa ń wáyé laago mọ́kànlá àárọ̀ ni. laago mọ́kànlá dago mélòó. laago kan ọ̀sán ni. ok ọjọ́ mélòó ló máa fi wáyé. tàbí wá laago méjì lọ́jọ́ ọjọ́ mélòó ló máa fi wáyé àwọn ọjọ́ wo ló máa wáyé. gbogbo ọjọ́ la máa ń ṣe sẹ́mínà. ojoojúmọ́ ni ṣùgbọ́n tí ẹ fẹ́ pàdé mi bẹ́ẹ̀ ni mm. mo wà ń bẹ̀ lọ́la sa. Eh, ẹjúwe ọ́fíìsì ibi tí sẹ́mínà yẹn ti wáyé lẹ́ẹ̀kan sí. first floor ìbùkúnolú house opposite bcos bashorun ìbàdàn first floor ìbùkúnolú house tàbí olùsànyà bus stop hmm. opposite eh, switch hotel and lounge beside gasland nearing road. téèyàn ò bá ráyè wá sẹ́ ṣó ṣeé ṣe kẹ́ ẹ báyàn dáko láì rí torí àwọn ah. ìdí tí mo fi bèrè ni pé àwọn kan wà nílùú òyìnbó tí wọn lè wá fún sẹ́mínà ìjẹ́ tó bá fẹ́ jẹrú àǹfààní. báwo náà ṣe máa ṣe báwo náà ṣe fẹ́ ṣe. ẹ tó bá ti pè wá a ti ní àwọn ètò tá a ṣe sílẹ̀ fún àwọn tí ò tiẹ̀ sí ń lé mhm. a ní àwọn tá à ń bá dáko. nǹkan tí mò ń hmm. béèrè nìyẹn. torí àwọn bá dáko bẹ́ẹ̀ ni. ok ẹnìkan sọ pé ẹ̀yin lẹ̀ ń bá wọn dá oko olú. a ní oko rẹ̀ sí àtòkò rẹ sí. a ní oko àgbàdo. oko àgbàdo ẹ bá yàn da. bẹ́ẹ̀ni over three thousand acres la gbèrè sí. bọ́dà bọ́dà ẹ̀ǹdè ẹ̀ǹdè ká pàdé lọ́la. ayé tuntun ayé máa dé ẹsọ pẹ̀lẹ́ ló yẹ ká ṣe ayé gba jẹ́jẹ́. káàdì ti wọlé <laughs> ká tún tún káàdì sẹ́ǹdì ẹ jẹ́ òdìjọ́ mẹ́jọ ká tó sẹ́ǹdì yìí mí nígbà táwọn kan ti ń lòdù ẹ̀yìn sọ pé ẹ̀yin ò tí ì rí káàdì mm. I have not seen the card Okay, ẹ Mm dáadáa máa parí ètò ẹ ka gbogbo messages látòkè wálẹ̀ bóyá ẹ̀rì káàdì. ìlà tí máa ṣàlàyé sí o. ẹ̀hẹ́ ní ní àdánwò iná mu. hello ẹ kúrò lẹ́sà. hello ẹ kọ́ ẹ o. orúkọ yín níbo lẹ ti ń pè wá sà. orúkọ tèmi ni Bíọ́dún láti gbọ́ra o. ẹ yà bọ̀dá Bíọ́dún. <clears throat> ọ̀rọ̀ ló wà nílẹ̀ yìí. lákàyè fún yín. Hmm. ṣe rí èyí mi àkọ́kọ́ fojú ìtàṣà wò. Hmm. àṣà. yes ọkùnrin tí ó bá ṣerú ẹ̀ tó bá kú sílé àná ṣe mọ̀ pé ojú wíńdò ń gbàgbé jáde. Ah, ah. ṣé ẹ ti rẹ́ni tó ṣe bẹ́ẹ̀ fún tó fojú wíńdò gbé jáde. ṣé ìṣẹ̀dálẹ̀ yorùbá ló sọ bẹ́ẹ̀. Ah, àṣà yorùbá táwa ti ń gbọ́ nìyẹn tá a kọ́ nínú yorùbá. ẹni bá ti kú sílé àná ojú wíńdò wọn ò gbé gbà. ẹni tó bá jẹ́ pé bóyá ọkọ ìyàwó tó a ń mm. délé àwọn àna ẹ tó bá kú síbẹ̀ ojú wíńdò inú wọn gbègbè. òun lèmi òun lèmi ṣe ń béèrè pé ṣé ẹ̀yin ti rí kan bẹ́ẹ̀ kò í ṣe gbogbo àṣà tó kò í ṣe gbogbo àṣà tó ṣẹlẹ̀ náà ni èèyàn fojú rí àwa náà ń gbọ́ mi tó yẹ pé tó ó dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ah, tó irú eléyìí wá ń kọ́. ẹ̀kejì wa ni ṣẹwárí the present situation tí wọ́n wà. Hmm. ṣẹ́ni tẹ́mi máa advise wọn ni pé ọ̀pọ̀lọpọ̀ àṣà láti tàpá sí tí ò dẹ̀ sí ohun tó padà ṣẹlẹ̀. so èmi á sọ fún wọn kí wọ́n ló ti ọlọ́run wọn dẹ̀ go ahead especially torí ìhun tí ó máa ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú ni pé fear of the unknown Mm. pẹ̀tọ̀ táwọn bá fi eléyìí lẹ̀ ṣáwọn tún máa rí opportunity wọlé yìí mọ́ mm. and it is true lóòótọ́ opportunity comes but once so èmi á sọ fún wọn kí wọ́n go ahead àwọn wà ní kí wọ́n ní limitation kí wọ́n mọ boundary wọn pẹ̀lú bí wọ́n ṣe máa máa gbé dẹ́nbẹ́ tún ṣe sọ ẹni compound kan náà ní kò ṣe pé bóyá eh, apartment kan náà. <laughs> so èmi ò bá ní kí wọ́n go ahead ọlọ́wọ́n máa fi bankers we never can tell mm, ó lè dọ̀là kó di pé bóyá ìkànnà parent transfer náà káwọn kí nǹkan kan lọ nù wọn tàbí bóyá kí ló gbẹ̀ so kán. hello. hello. hello ẹ kú ètò. ẹ ra o. ẹ peter láti àpáta. mo ń gbọ́ yín. òjò peter láti àpáta. Hmm. ṣe rí ọlọ́run má ṣòro ẹ̀dẹ́ fún wa. àmín. orí ẹ̀dẹ́ nìyẹn. Hmm. ọlọ́run má jà á rí wàhálà kéèyàn wá lọ sílé àtọ ó jẹ́ ilé àná lèèyàn á máa gbé hmm. orí àtàn ni. orí àtàn nílé àná. bẹ́ẹ̀ orí àtàn nílé àná ọkùnrin tó bá ti tó lọ ń sun ilé àná ẹ̀ hmm. tó lọ ń ó ní ẹmọ kò ń ṣe pé kéèyàn kàn lọ kí wọn hmm. ẹmọ yẹn yàtọ̀ ṣùgbọ́n kó jẹ́ pé ilé àná lèèyàn á máa gbé mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ yín sá o mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ yín sá o tí àwọn ẹ̀gbọ́n ìyàwó yín bá ní kẹ́ máa bọ̀ lamẹ́ríkà tó jẹ́ pé àwọn náà fẹ́ package everything all Beza. expenses paid by in-laws ǹjẹ́ tẹ̀lé wọn. by in-laws. for a while nìyẹn. Hmm, ṣé ẹ lọ abẹ́ẹ̀ ní lọ rárá. màá lọ màá lọ. àti yọ̀ǹda fẹ́ yọ àti yọ̀ǹda fẹ́ yọ ẹ mọ̀ wọ̀rẹ́. bí mo bá wọ̀ yẹ ẹ ṣe sà. mọ̀ra pala. ẹ kúrò lẹ́sà. ẹ kúrò lẹ́sà. orúkọ yín níbo lẹ ti ń pè wá. orúkọ tèmi ni Abdul Jalil ọba. bọ̀dá Jalili kí lẹ rí tó bà tó burú nu tó wà nílẹ̀ yìí. Ah, ó burú o. ó burú kéèyàn máa gbélé àná ẹ̀. ọlọ́run ni dọ̀pọ̀lọ̀ wa rú ẹ̀yin gẹ́gẹ́ tẹ̀ ń ṣètò gan ẹ̀ mọ̀ kó burú. ayé òbí mọ̀ kó burú. nígbà tí àwọn prógámù yìí ń lọ eh. ẹ ti fi ọ̀pọ̀lọpọ̀ oríṣìí tó fi burú ẹ ti fi lélẹ̀ àwọn ìpèníjà tó wà nínú rẹ̀ hmm. àwọn ìyọnu tó wà nínú rẹ̀ hmm. ìdààmú àti ètò tó wà ń bẹ̀ gan ẹ̀yin gan ti ṣe mẹ́tò hmm. gbogbo ìtawà ń sọ yìí a kàn ń ṣe àfikún ọ̀rọ̀ tẹ́ sọ ni hmm. ọlọ́run ọba tó lọ́jọ́ òní kó má ṣe oore tí wọ́n mọ̀ mú lọ́bọ̀lọ́bọ̀ dání. kó mọ̀ fi àtijẹ́ wa síbi tó nira. kó mọ̀ fi àtijẹ́ wa síbi tó wá. ojú òní tì yín ojú òní tì yín ojú òní tì yín. báyìí la ṣe báyìí la ṣe ń ṣe nílẹ̀ tiwa èèwọ̀ bòmíì hmm. nílẹ̀ kóòtù òjì bí ọkọ á nílé ìyàwó lọ sílé àmọ́ tó bá ti ń di pé kí ọkọ lọ gbé nílé àwọn ìyàwó hmm, àwọn tó ń larú ẹ̀ kọjá torí nǹkan le abẹ́lẹ́hùn lórí wọn o hmm. kọ́lọ́hún jọ kó ṣàánú. pàápà ẹ̀sùn síwájú kálàfíà lẹ̀ débi a ti ń retí yín ti pẹ́ ẹ̀. wọ́n ì tẹ́ fi ń jẹ́ ọmọ rápálá. ẹ sọ ìdí tẹ́ fi ń jẹ́ ọmọ rápálá. Ah! alómi sọlùsí ẹni bàjẹ́ rápálá o àjíòbèsèrè rápálá ọmọ rápálá yẹn ti parọ́ ìgbà tẹ́ fi sọ pé àjí òbèsè lé yẹn tí lọ àjì gbà yẹn. ẹ gbọ́ ẹ ṣe pé bí àmì ò tí ì di àjì ó ti ń rùn lára nígbà yẹn ọlọ́run ti fi hàn pé lọ́jọ́ iwájú máa padà dà lájì yẹn náà ni. ẹ ti wá dà lájì báyìí láì mú iye. ẹ bá bí mi ò pé kí ló dé tí mo ń jọmọ rápálá mi ò ṣàdédé máa jọmọ rápálá àwọn ayé ló sọ mí bẹ́ẹ̀ láti léwu <laughs> àwọn máa lọ dán yìí ẹ forúkún ríra wọn mo rántí àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. alólùlù sí ẹni bàdí o. rápálá o àjí o bẹsẹrẹ rápálá. kọ́ má pè yín lọ́mọ Ghana mọ́. ẹ kí lẹ ṣe tán fi pè yín lọ́mọ Ghana. jẹ́rì yẹn ni. ó máa máa kán tó ni ẹ wá dàbí ẹ dàbí Michael Jackson tọ̀dọ̀ wa ń bí. African Fuji Michael Jackson. ìbádẹ́ sì dákẹ́ kíìpù jẹ́rì yẹn di sí i. <laughs> Ah, ah, àgbà ti ń gbà ah, àgbà ti ń gbà. <laughs> iléeṣẹ́ wo aṣojú sà jesus eh, jesus eh, homes àwọn ni wọn aṣojú wọn báyìí. Eh, kí ni jesus homes ṣe. kátàlẹ̀ kátàlẹ̀ títí wọn ni tójọ́ tẹ̀ntì tójọ́ original tí ó ní wàhálà kankan. tí n bá sì ti mú òbésèré ọmọ rapa tó wá aṣojú tẹ̀lé product kan àbí service kan tó lé aṣojú dúró fún ilé iṣẹ́ kan hmm. abẹ́rẹ́ tó lókun dì mà nìyẹn. abẹ́rẹ́ tó lókun dì gidi. kí lẹ lè sọ nípa ilé iṣẹ́ yìí. gtestom jẹ́ ilé iṣẹ́ tẹ́pọ̀ ní fọkànbalẹ̀ kátàlẹ̀ kátàlẹ̀. Hmm àti àti tajà ní Ìkòròdú àti tajà ní Ìdíròkò gbogbo èmi ní Ìbẹ̀jú Lẹ́kì kankan àmọ́ ní Ìbàdàn wọ́n ń béèrè fún gidi gan. lẹ́sẹ̀ gbé wọn wá. ní àwọn ní location kan sí ní Ìbàdàn bíbí ní ìdí Àyànrẹ́ màníyà àti Lagos Ìbàdàn expressway. Lagos Ìbàdàn expressway. lórí express yìí lórí express lórí títì bó ló ṣe jìnnà sí Ìbàdàn tó. Eh, adjacent eh, First Technical University. nítòsí bí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló wà. ṣáwọn ilẹ̀ yẹn ò sí wọ́n. kò wọ́n torí um, nǹkan táwa ń ṣe tó fi yàtọ̀ pé à ń kọ́ green and smart estate okay. meaning estate wa estate technology yẹ tí a máa fi máa fi remote máa ṣe nǹkan ní ilé wa àkọ́kọ́ then a tún gbé àwọn waste tó wà ní a tún convert àwọn waste yẹn sí biogas a máa fi máa fún àwọn èèyàn that's à ń ṣe eco-friendly um, system tó máa fún àyàn nínú estate wọn kó tó máa fi máa ṣe oúnjẹ àti other alternative um, source of light like solar panel. Ah. ah then security tó wá wà pàtàkì tó pé àrùn kan tó ń ṣe ní ìlú ìbàdàn sí àti gbogbo àwọn south west tí issue tá a ah. um, security tá a wà ní a ní central security system tó yẹ pé gbogbo estate yẹn a fence àdẹ ní internet. téèyàn bá fẹ́ bá yín dòwò pọ̀ láti ra ẹ̀ lọ́dọ̀ yín ìgbésẹ̀ wo ni kéèyàn gbé níbo ni olúléeṣẹ́ yín wà níbo ni ọ́fíìsì yín wà àti tẹlifóònù nọ́mbà téèyàn lè pè yín sí. nǹkan tó tẹ gbé wá wá pé friday yìí àti saturday a máa ma launch àti launch ní saturday friday tó kọjá moonstone àjẹfẹ́ lọ́ǹchì beryl àti white house pneumonia so anybody that fẹ́ get across torí pé torí alájà bá àsọgbé wa tó ní pé ká fún àwọn ọmọ ìlú ẹ̀ ní discount à ń fún wọn ní fifty percent discount ó máa pè zero eight one mm-hmm. three two four four eighty sixty zero eight one three two four four eighty six èèyàn twenty tó bá kọ́kọ́ pe nọ́mbà yẹn hmm. ló máa jàǹfààní fifty percent discount meaning iṣẹ́ kan san owó tó yẹ kó jẹ́ ó máa san half owó yẹn bẹ́ẹ̀ yẹn. Hmm. ẹ ṣe bàbá. ẹ broda mi. ṣe wà. mo wà dáadáa ẹ ṣàmù. ẹ pẹ́ ẹ bó wù.